إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته قال النووي رحمه الله تعالى باب توقير العلماء والكتاب وأهل الفضل وتقديمهم على غيرهم ورفع مجالسهم ورفع مجالسهم وإظهار مرتبتهم أدفعوا الله سبحانه وتعالى صلوات الصلاة محمد صلى الله عليه وسلم أما تتوج لوري أبي وكرا رياض الصالحين من كلام سيد المرسلين أما شواد ولي أروى جمال مسلم الله pàtàkì ìdílé àwa tí à ń bẹ ní mọ́ṣáláṣí àti àwa tí aláǹfààní láti gbọ́ wa kí a ṣe fífẹ́ lélẹ̀ náà látara owó epo tí mọ́ṣáláṣí tí a ń lò àwa láti máa ntí owó epo tí ó wọ̀n ní àwùjọ wa one litre ìrìnlẹ̀ lẹ́jà one thousand two láwùjọ wa níbí báyìí so bí ẹ bá wá fi twenty naira two hundred naira lẹ̀ àbárí two hundred naira bí mẹ́ta gbàjọ àbí mẹ́rin gbàjọ kò sí ra one litre bẹ́ẹ̀ sì ni one litre gan kò tó mọ́tíláṣí lò so ọ̀rọ̀ wa kí a ṣe fífẹ́ gbé ní láì dáadáa bàbá fi one thousand naira lẹ̀ eléyìí náà ra one litre àmọ́ tó ní kálukú bá ní èyí náà ní ká ṣe kí sẹ́ni ìlú àbẹ́ Allah subhanahu wa ta'ala tí ó tẹ́wọ́ gbà lọ́wọ́ oníkálukú wa lórí fún àrísìkí wa ọlọ́jẹ́ kan ṣoṣo ọlọ́run lọ Allah subhanahu wa ta'ala. النووي رحمه الله تعالى àkọlé tí wọ́n mú wá fún wa tó jẹ́ àkọlé tó gbẹ ní mẹ́rìnlélógójì chapter forty four nínú síra Riyadus Salihin min kalami sayyidi al-mursalin wọ́n pè ní tawqirul ulama mọ̀ ọ́ kọ́ nípa tí ẹ̀sìn Islam sọ. So lórí ìmọ̀ bá ìmọ̀ ṣe àpọ́nlé ìmọ̀ bọ̀wọ̀ fún àwọn onímọ̀ wọ̀lùkìbára àti àwọn àwọn aṣíwájú ẹni wàhálà olùfàbílì àti àwọn ẹni ọlá ẹni ọlá àwọn onípò wọ̀tẹ̀kìdí mọ̀hún ala ghayrihim àti bí máa tún wọn lékè lórí àwọn tí kò tó wọn wọ̀rọ̀ fòrò màjá lè fi hìn àti máa pàtàkì ààyè àwọn onímọ̀ àti ààyè àwọn aṣíwájú ká pàtàkì ààyè wọn ká pàtàkì ipò wọn wà ìbíhárò martabatihim ká sì máa jẹ́ kí àwọn èèyàn náà wọ́n mọ ọlá àti ipò tí àwọn mímọ́ àti àwọn aṣíwájú tí wọ́n ń bẹ. eléyìí ni àkọlé tí a bá wò wá rí wípé àkọlé tí wọ́n mú wá yìí lẹ́yìn ìgbà tí wọ́n ti kọ́ wa wọ́n ti jẹ́ ká mọ ipò tí àwọn sọ̀hábà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ń bẹ lẹ́yìn náà àwọn tá a máa ń pè ní ahlul bayt àwọn ará ilé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ipò wo ni wọ́n ń bẹ eléyìí ló já sí pé n tó kàn òun náà ni ká mọ ipò tí àwọn onímọ̀ àti àwọn aṣíwájú ní ẹ̀sìn àwọn ẹni ọlá ẹni ọlá ipò náà wà bó la ṣe bá wọn lò bó la ṣe fọwọ́ mú wọn bó ni kò wọ́n ṣe rí lọ́dọ̀ ọlọ́run nínú Al-Qur'an Al-Karim kí sì ni anábìwá Muhammad sallallahu alayhi wa sallam kí ló sọ fún wa gẹ́gẹ́ bí a ṣe bá wọn lò àti bó ọwọ́ tá a fi mú wọn. àtòsí tí ó fà á ju wípé àwọn onímọ̀ tí a bá ń sọ nípa àwọn onímọ̀ àwọn ni ìdá kejì tí ó jẹ́ kan nínú ìdá àwọn tí wọ́n jẹ́ aláṣẹ ìlú tí wọ́n máa darí ìlú gẹ́gẹ́ bọ́lá ọba Allah subhanahu wa ta'ala ṣe fọwọ́ aláṣẹ náà al-Qur'an al ọlọ́ni àti ọlọ́ọ̀. وأطيعوا الرسول وأولي الأمر منكم ọlọ́run ní ká tẹ̀lé àṣẹ òun ọlọ́run àti àṣẹ òjíṣẹ́ òun muhammad sallallahu alayhi wa sallam àti àṣẹ àwọn ulul amri àwọn aláṣẹ àwọn olùpàṣẹ àwọn olùdarí nínú ní ọlọ́run ní ètò láṣẹ òun lẹ́yìn náà lókun ìgbà tí wọn bá ti pè wá lọ ìjẹta náà. àwọn táwa ni wúlò àmì àwọn wúlò àmì ìran méjì ni wọn nínú àwọn wúlò àmì. àwọn ìran alákọ̀ọ́kọ́ òun ni àwọn olùwàsá àwọn olùwàsá àwọn political leaders administrative leaders àwọn aláṣẹ tí wọ́n mọ sọ fún wa ká ṣe báyìí ká má ṣe lé àwọn tá a yàn sípò tí wọ́n darí wa kò sí ìlú tí ò ní àwọn irú àwọn eléyìí tá a máa ń pè ní àwọn òṣèlú ìgẹ ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn àlùlámà òun làwọn onímọ̀ àwọn onímọ̀ àwọn ni ìgẹ ẹlẹ́ẹ̀kejì nínú ìgẹ àwọn aláṣẹ nínú ìlú jẹ̀mọ́ kò jọra wọn rọ̀tà àti ìlànà wọn jọra wọn àwọn méjèèjì náà ni wọ́n ń darí ìlú ẹni ìlú tá a bá ti ń bẹ tí ò bá ti ní ìlànà ìlú náà ò lè lọ síwájú torí pé àwọn èèyàn àtàwọn aláṣẹ gan wọn ní ìtọ́sọ́nà nínú ọ̀rọ̀ ọlọ́run anábìwá muhammad sallallahu alayhi wa sallam torí ẹ̀ kì í ṣe àwọn aláṣẹ nìkan àwọn aláṣẹ ìran méjì ni wọn kì í ṣe àwọn aláṣẹ òṣèlú àwọn tí wọn darí ìlú àwọn onímọ̀ náà nínú àwọn ìran aláṣẹ làwọn náà tọ́ra àwọn náà sọ fún wa hada halal eléyìí tọ́ o hada haram eléyìí èwọ̀lọ̀ eléyìí ọlọ́run fẹ́ eléyìí ọlọ́run fẹ́ eléyìí kò dáa eléyìí dáa àwọn náà mọ̀ sọ torí ẹ̀ àwọn méjèèjì náà ni àyà yẹn ló kó sínú tó wá fún dáa káwá mọ pò wọn mọ́nì hùn wàmà híyà mọ̀rẹ́tẹ́bẹ̀ tó hùn àwọn tá a ní ń jáwọn ilẹ̀ náà àwọn tá a ní kìsì ní pò wọn nínú alukur'ani nínú ọ̀rọ̀ ọlọ́run rà nàbí wa muhammad sallallahu alayhi wa sallam lábẹ́ lẹ́yìn anáwó àwọn yorùbá ẹ̀mọ́ kò ọmọ ayé àtàwọn láti lè fi ipò àwọn onímọ̀ nílẹ̀ ó ti dá sí pé aya ti ń bẹ náà tó hánì tó sọ nípa. àwọn onímọ̀ jẹ́mọ̀ kò sí kà aya ti ń bẹ náà tó hánì tó sọ nípa àwọn onímọ̀ kì í ṣe àyà kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta kì í ṣe mẹ́rin kódà kì í ṣe ogún kódà kì í ṣe àyà ọgọ́rùn-ún ní bẹ́nàlì kùránì tó sọ nípa àwọn onímọ̀ àmọ́ àyà kan onífà tí wọ́n kọ tírà ni wọ́n mú wá nínú súrọ̀tù Az-Zumar àyà kẹsàn-án tọ́lọ́wọ́n bá ń sọ̀rọ̀ قل هل يستوي ọlọ́run wa muhammad sallallahu alayhi wa sallam hal yastawi ọlọ́run ni ṣéyàn máa ń fi wọ́n wíra wọn ni tí wàá jọra wọn ní ṣé bákan náà ṣé bákan náà nínú yín òun ni wọ́n tí wọ́n àlè tí wọ́n wéra wọn wọn ò jọra wọn o. alẹ́gbẹ́ ìlà ìrànlẹ́mú àwọn onímọ̀ wọ́n lẹ́bí ìlà láàyè àtàwọn tí èèyàn mímọ̀ ọlọ́ni bákan náà náà yà lẹ́mú wọ́n lẹ́bí náà yà lẹ́mú al-alimuna minkum wa ghayru al-alimina minkum àwọn tí wọ́n mọ̀ àtàwọn tí kò mọ̀ nínú yín ọ̀nà nígbà kan náà. innama yatadhakkaru ulul albab ọlọ́run ní àwọn tí ọ̀rọ̀ tó wọ́n lọ́n sọ yìí tí ó yé àwọn láàká ìlú àwọn tí wọ́n lágbóyé lẹ́nu wọn láwọn ọ̀dàyé yìí. èyí náwó àfi mọ́ àyà yìí kan wá mi torí pé àyà yìí ó ṣòpinya láàrin onímọ̀ àtẹni tí kò mọ̀ àti àwọn aláìmọ̀kan àbáwọn tí wọn mọ̀ ó ṣòpinya kama tí wàá àwọn àyà míì tó ń sọ ọlá ipò tí àwọn onímọ̀ fi omi nínú kiri a lè fi wọ́n wéra wọn ẹni tó mọ̀ àtẹni tí ó mọ̀ kódà tó fi débi ọ̀rọ̀ àlámọ̀ bí ayé a lè fi wọ́n wéra wọn o ẹni tó mọ̀ àti ẹni tí ó mọ̀ ẹni tí ó mọ̀ mùsùlùmí yóò ní yóò mọ fìmọ̀ rẹ̀ tún nǹkan ṣe ẹni tí ó sì mọ̀ àìmọ̀kan rẹ̀ mùsùlùmí ní yóò mọ fìmọ̀ rẹ̀ àìmọ̀kan rẹ̀ yóò mọ fi bàtà jẹ́ ọ̀hán náà mọ̀ bẹ́ẹ̀ ta ẹnìkan kan lówó ni ló bá kọ́ hospital ló bá sọ rẹ̀ ní dókítọ̀ ìbá òun náà ní dókítà òun náà ní nọ́ọ̀sì òun náà ní gbogbo ẹ̀ wá wá àwọn èèyàn bíi títẹ̀ táwọn náà lọ léèwé tí wọ́n kẹ́kọ̀ọ́ tọ́jọ́ ń ṣe rádaràdá nílẹ̀ ẹ̀rákùnrin sẹ́ni fún lọ bẹ́ẹ̀ sódà kí yẹn gbé ẹ́ kó sì wà ní emergency àníbi lọ́bẹ̀ ọlọ́kùnrin fara ni wá àníbi lọ́bẹ̀ ọlọ́wà náà mọ̀ pé tó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni mẹkáníìkì kápẹ́ńtà ó kàn sọ̀rọ̀ ìdí mẹkáníìkì ọ̀sán ẹ̀ náà ó sì ń sọ fún ẹ pé ilé iṣẹ́ mẹkáníìkì kápẹ́ńtà ni yín o àmọ́ tó mọ́tò ẹ̀ bá ti bàjẹ́ ìjọ òfin wọn náà ní gbọ́kọ̀ ọ̀rọ̀ lọ́dẹ̀ láyé ṣèwì wọn jọra wọn ẹni tó mọ̀ àtẹni tí ó mọ̀ olórí bákan náà kọ́ ni wọn áyà jẹ̀mọ́ alukóhánù kẹrin ọlọ́run ní iṣẹ́ ìdá lọ́ ọlọ́run ló wọn lọ́wọ́ bá jẹ́rìí annahu la ilaha illa hu tí kò sẹ́ni tí jọ̀sìn tọ́sí tó dodo àfún wọn lọ́wọ́ bá ọlọ́run ti ń jẹ́rìí ara rẹ̀ ìgbẹ́ ẹnìkan kan ò lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ní gbogbo ẹ̀dá àfọlùwọ̀n ọba dídá nìkan wọn ni màlẹ́ ìkẹtù ọlọ́run fún wọn ṣe wá jẹ́rìí àwọn mọ̀lẹ́kà náà jẹ́rìí bẹ́ẹ̀ tí kò sẹ́ni tí jẹ́sìn tọ́sí lóde ìlú àfi ọlọ́ọ̀lẹ̀ kan wà ó lè ẹ̀yìn kọ́ ìmọ̀ àbẹ̀lẹ̀ pé àti àwọn onímọ̀ tán fi máa ṣiṣẹ́ wà ó lè ẹ̀yìn tó túmọ̀ sí pé ọlọ́run gbèrè àwọn mọ̀lẹ́kà jẹ́ bọ́lọ́run ṣe gbèrè àwọn onímọ̀ jẹ́ ẹ̀nà tìjà àwọn olówó nígbóná wà ọlọ́run gbèrè wọn jẹ́ bẹ́ẹ̀ ni àyìnlẹ̀ ẹ̀sẹ̀rì yóò àwọn olówó ìlú níbo ni wọ́n wà ọlọ́run bẹ̀rẹ̀ wọn jẹ́ àwọn méjì èmi lọ́lọ́run bẹ̀rẹ̀ wọn jẹ́ láàfọ̀ àǹkẹ́rì nígbà mi sí ìfità ìjù ọlọ́run nílẹ̀ al-malaikatu wal-ulama lára kò tí àwọn onímọ̀ tí wọ́n bẹ nínú lọ́dọ̀ ọlọ́run ọba ọ̀run nìyẹn. ọlọ́ni ìnáma yàtúṣàlọ́ ọ̀hánú tó bá dúró ìlú lẹ́mà ní sọ́tù fatir ọlọ́ni ìnáma yàtúṣàlọ́ ọ̀hánú tó bá dúró ìlú lẹ́mà àyà yìí tá a bá gbọ́ yé dáadáa ká padà sí sọ́tù báyìí لم يكن الذين كفروا من آل الكتاب والمشركين آية تقبل من سلمي جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الانهار خالدين فيها ابدا رضي الله عنه ورضوا عنه ذلك لمن خشي ربه والله اني الجنه رب ودير تكريم مدون وصابري والله اني اوتي وو اوتاني لمن خشي ربه àwọn tó máa fi kọ́ṣíà àlùkọ́ṣíà tù tó fi bọ́ lọ́wọ́ ọba lò àwọn ni máa wá fi kọ́ṣíà tù bọ́ lọ́wọ́ ọba lò ọlọ́wọ́ bá sọ̀rọ̀ náà kùrán kiri ní sọ́kùn fàtó ọlọ́wọ́ bá ní ilẹ̀ máa yọ ṣẹlọ́ọ́ nínú ìbádùhí alùlámà ọlọ́run ní àwọn tí wọ́n máa fi kọ́ṣíà bọ́ lọ́wọ́ ọba lò nínú àwọn ẹrú ọlọ́run àwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ́run dá wọn náà sì mọ̀ kò sí tó ní fi bẹ̀rù ọlọ́run àfi tó bá gbọ́ lọ́dọ̀ àbá bẹ́ẹ̀ ni ní tó bá mọ̀ ní mímọ̀ ní ẹ máa fi bẹ̀rù ọlọ́run àyè fi àyè máa kán àyè fi bẹ̀rù ọlọ́run torí ẹ̀ ìmà ni ó fi alkhawf ìmà ni ó fi alkhashiya ìmà ni ó fi arọ́dùbà wàrọ́hàbà wàlúùnábà ìmà ni. Títà ṣe ah Ara kò sí yẹn nínú islam torí ẹ gèdè mà òun gèdè mayà gèdè mà òun náà ni gèdè bẹ̀rù kí ẹ má wà ní màlára kó ló mọ bẹ̀rù ọlọ́run ẹ rí i pé yóò mọ bẹ̀rù ọlọ́run ló sì mọ ṣẹlọ ní tí èyí ṣe ìbẹ̀rù ló mọ kà fún bẹ̀rù orí kankan tá a kà nínú sẹ́rí o tàlímù ìmọ̀ta àlè ní around ninety nígbà tá a ṣì wà lé kéwù wọn láwọn méjì ẹnìkan fásitì ó lé láti lọ wá mọ ó lọ kẹ́kọ̀ọ́ ẹnì kejì ní rárá òun ò wá náà ìfẹ́ náà sin ọlọ́run tààrà ni tó ń bá ti ń lọ náà síláṣí lọ́ba ti ń ṣe náà lòun ò mọ̀ ṣe òun fẹ́ lékún bẹ̀rẹ̀ wọn lọ́run èyí tí ò lọ wá náà níjọ́ kan tó ń lọ náà síláṣí ló bá tẹkùn tí mọ́lẹ̀ tẹkùn tí bá kú yéè ìbẹ̀rùbòjò wa gun pé ah mo pa ẹ̀mí mo dẹ́mi légbodò ẹ̀mí sì ni ilé dá mo wá pa mo wá gbẹ̀mí rẹ̀ ló bá mẹ́kùn tó yẹn ló bá sọ sápò. látara àbànújẹ́ wà wà lápò rẹ̀ bẹ́ẹ̀ ni sọfún bẹ́ẹ̀ ni tọrọ tuntun bá wípé àpò ẹ̀ tó wà yìí tó bá fẹ́ kínu àpò ẹ̀ náà ni ó wà ó fẹ́ káṣùbà àpò ẹ̀ náà ló wà ó fẹ́ kí ẹ̀hẹ́n ó wá fi èkúté sápò fún dídí ọjọ́ mẹ́ta òun náà wá gbanú mọ́ṣáláṣí jẹ̀mọ́ ṣẹ́gun ń bẹ̀rù ọlọ́run náà ni ìbẹ̀rù ọlọ́run náà ni títí èyí tó wà lọ wá mọ̀ ìyẹn wọn ní ìyẹn wọn wá mọ́ṣáláṣí wọn wá ní kí ló ń rùn báyìí àwọn jẹ̀mọ́ náà dáhùn náà ń gbóòórùn lábẹ́rẹ̀ sí ní tún gbogbo àyíká mọ́ṣáláṣí náà rí lòun bá wá látọ̀ lọ sí ti ẹ̀sìn náà ọ̀dọ̀ ẹni bínú fi ó ní bẹ́ẹ̀ ni ó lè kùtẹ́ kan tó ń tẹ̀ mọ́lẹ̀ níjẹ́ omi tó kú ẹ̀rú ń bọ̀ wọn náà kó má fi ìyà jẹ òun òun fi ní kó òun fi sápò èyí tó wá lọ wá náà wá ní sórí ìrìn tó tún kí pẹ̀lú ẹ̀ gan-an ò nírun ìrìn tó ń kí pẹ̀lú ẹ̀ ò nírun. torí pé dábàá kírun nǹkan mẹ́ta ó gbọ́dọ̀ wà ní mímọ́ ara wa ààyè wa ara wa ààyè wa ìyẹn àyíká ti kírun wa àti níta fi kírun ṣe níta tẹ́lẹ̀ ó gbọ́dọ̀ wà ní mímọ́ ara ti é fún ìṣe mímọ́ ṣé yẹn ló ba kíní jẹ́ ni àǹfààní mímọ́ nù àǹfààní mímọ́ nìyẹn torí ẹ̀ níyàn bá páyọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kan ló gbọ́ ló fi ọ̀rọ̀ ọlọ́run kan ló ń gbọ́ ló ti bẹ̀rù ọlọ́run ayé ká máa bẹ̀rù ọlọ́run lásán tí wọn bá ìdí ìgbọ́wájú. so àwọn àyà pọ̀ ní al-Qur'an al-Karim ọlọ́run tún fi ipò àwọn onímọ̀ tó fi nílẹ̀ níparí ọlọ́run ní fasalu ala zikiri in kuntum la ta'lamun ọlọ́run dá àwọn tí ó mọ̀ ọlọ́run ní tán padà lọ bá àwọn onímọ̀ nítorí ojú fún wọn ní tí òye wọn kọ́ lọ béèrè lọ́wọ́ wọn ọlọ́run ò dá àwọn onímọ̀ padà sọ́dọ̀ àwọn aláìmọ̀kan rárá aláìmọ̀kan ìdọ́rọ̀n dá padà sọ́dọ̀ onímọ̀ torí ẹ̀rọ já sí pé ipò ìmọ̀ ipò kékeré kọ́ ó ní alimami abu abdullah muhammadu idris shafi rahimu allah ta'ala fi ní kafan eyín sharafa ó tó fún ìmọ̀ ní iyì ó tó fún ìmọ̀ ìmọ̀ tó fún ní iyì nígbèrágà ní ọlá àyẹ̀tẹ̀ ìhí máa lẹ́yìn sábẹ́ àhàlìhì káláì màkánà máa sọ ma ó nímọ̀ lòun ẹ̀gbọ́n ó tó fún ìmọ̀ ní ọlá torí pé ẹni tí ò ní fi aláìmọ̀kan nìyí tọ́lá ẹni tí ó mọ̀ yóò mọ̀ lọ́pọ̀ òun náà bọ̀ onímọ̀ lòun náà torí ẹ̀ ipò tí ìmọ̀ tó wà jẹ̀mọ́ ipò ńlá ni nínú ẹ̀sìn Islam ipò ńlá ni ó bẹ́ẹ̀ náà ni ipò tí a gbé àwọn onímọ̀ tá a gbé wọn sí ipò ńlá ni so àyà yìí òun ni An-Nawawi rahimahullahu ta'ala tí ó mú wa lábẹ́ bẹ́ẹ̀ àwọn hadith wa Muhammad sallallahu alayhi wa lọ́kàn ọ̀dọ̀ kan ànáwà rí omi wá fún wa oṣù yẹ fún àwọn òde wọn ṣe sílẹ̀. قال النووي وعن أبي مسعود عقبة بن عمرو البدري الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤم القوم أقرؤهم لكتاب الله فإن كانوا في القراءة سواء فأعلمهم في السنة فإن كانوا في السنة سواء فأقدمهم هجرة وإن كانوا في الهجرة سواء فأقدمهم سنة ولا يؤمن الرجل الرجل في سلطانه ولا يقعد في بيته على تكريمته إلا بإثمه رواه مسلم وفي رواية في رواية الله فأقدامهم سلما بدأ سنة أي إسلام وفي رواية يؤم القوم قرون لكتاب الله وأقدامهم كراء فإن كانت قراءتهم سواء فيؤمهم أقدامهم حجرا إن كانوا الهجرة سواء فليعمهم أكبرهم سنا والمراد بالسلطان محل ولاية أو الموضع الذي يختص به وتكلمته بفتح تاء وكسر الله وهي ما ينفرد به من فراش وسرير ونحوهما òṣèlá muhammad sallallahu alayhi wa sallam ó ní yahumul ow ó lé tí ó mọ líìdì wa tí ó mọ gbáwájú wa tí ó mọ bọ́wájú tí ó mọ kírun fún wa nígbà tí a bá fẹ́ kírun aqra'uhum li kitabillah ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam yìí lílò rẹ̀ méjì lè alákọ̀ọ́kọ́ nígbà bá fẹ́ yẹn imam wọ́n kọ́ mọ́tíláṣí imam ní máa darí mọ́tíláṣí wọ́n á fẹ́ yẹn imam tàwa láwàá tí ó jẹ́ adarí mọ́tíláṣí tí ó mọ kírun fún wa tí ó mọ líìgì wa ní ìrìn lára àwọn ọmọ jẹ́ ẹ̀mú tá a máa ń wò lára bí fẹ́ kà fún wa yìí torí nígbà míì àwọn èèyàn tí ó yọjú fáwọn fẹ́ jẹ mọ́ọ̀mù wọn máa pọ̀ a lè rí èèyàn méjì ńgbà mí a lè rí èèyàn mẹ́ta ó lè jù bẹ́ẹ̀ lọ. ẹlẹ́ẹ̀kejì nígbà tí mọ́ọ̀mù ò bá sí ńlé mọ́ọ̀mù ò sí ńlé ta ló lẹ́tọ̀ọ́ kóró lédè ìmáàmù tí ó kírun tí ó bọ̀ wájú tí ó kírun fáwọn ọmọ jàmáà mọ́jẹ̀mú iná látúndò. bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ó ṣe bẹ nínú ẹ̀kọ́ ẹ̀sìn òun nìyẹn. àmọ́ ẹni tí ti fi jẹ ìmáàmù tí ti jẹ mọ́ọ̀mù ẹnìkan kì í wá dé mo wá i nínú àwọn ọmọdéẹmù tó máa ń wò tó máa ń fi yẹn òun ní pé ju ìmáàmù yẹn lọ ṣé ìmáàmù wà bọ́ sẹ́yìn wọ́n gbọ́ wájú ìlà kò sí ẹni ní ẹ̀sìn ní ẹ̀bá ń bẹ́ẹ̀ òun sì mọ́mù kankan láyé òkèlè bí ẹ máa ti ń wò báwọn tàbá ti gbé ọ̀rọ̀ ọ̀rọ̀ anábì mọ́ àwọn àdìsẹ́lẹ̀ tá a bá ń gbọ́ yé bẹ́ẹ̀ ìmáàmù kan láyé kò ní sí. bẹ́ẹ̀ ni torí ẹnìkan kì í máa tán lórí ṣùdẹ́ ṣe ní bí àwọn márùn nílùú Saudi àwọn tó máa káàkiri tí wọ́n ti yàn ẹni tó máa lọ bá yóò kiri lẹ́yìn rẹ̀ ni. yóò kiri lẹ́yìn rẹ̀ ni. so bá ṣe gbọ́ yé ni a máa fẹ́ yan ìmọ̀ ara mọ́ jẹ́ mọ́tà lónìí àdúntọ̀ oúnjẹ ti yan ìmọ̀mù ìmọ̀mù wá sí lára rẹ̀ tani wà bọ́ bẹ́ẹ̀ tí ó lè di wa nínú lára tá a máa ń wò fún mi. anábì sallallahu alayhi wa sallam ó ní yaqumul qawm ó lẹ́ni tí ó máa léèdì tí ó máa léèdì irun wa aqra'uhum li kitabillah aqra'u òun ní àkọ́rọ́ wà láti fi kí ni kọ́rọ̀ à yẹ kọ́rọ̀ hù kíra à ní lílò ní èdè kọ́rọ̀ à ó kà ó kà kọ́rìbù ẹni tó ń kà òun ni táálí tìláwà alẹ́ bí tìláwà náà pè ní kọ́rìbù ṣùgbọ́n ní àgbóyé àwọn sára ìyí àwọn gbà lérò pẹ̀lú ọ́rẹ́ òun lè ní kí jàmá bẹ́yìn ìkìrá wal fìkì ẹni tó kó kíkà àti fìkì tó kó dání sókè mm-hmm. ok nígbà tó ha kura ni ó ha lóòótọ́ kò mọ̀rún kí ó wà ó <laughs> ó wà dáadáa ìyẹn lè jẹ́ kọ́rí ìgbọ́mọ̀dé hafiz hafiz làwọn yẹn máa ń lé kọ́rí sùn ní ọ̀tọ̀ sí hafiz alkọ́rí ù òmẹ̀ntì ó jàmọ́ àbẹ́yìnà kìrọ́ à bẹ́yìnà à àlìkìjì wa wọ́n fi àtàgbọ́yé àgbọ́yé ẹ̀sìn torí nù la kí. wọn ni ilé akọ̀rọ̀ ni ẹ̀kíni fún wa aláwọ̀ tó bá ẹdú ẹdú mi ti sọ̀rọ̀ ẹ má ti gbé kábàrà ẹ o ó ha akọ̀rọ̀ ni ó wọ́ pàbẹ́ ìkadà ẹni aláwọ̀ akíkà èyí má dàrú náà lọ́wọ́ kò mọ yóò Haa, irú ẹni báà náà ní kó máa líǹdì irun e ó mọ ohun tí ó kà ó sì ní ẹ̀kọ́ tó fẹ́ ṣe nítawọn sálàfù gbà lérò pẹ̀lú kọ́rí hù nìyẹn tọ́ ẹ bá rí ẹnìkan kì í wá jẹ́ bẹ́ẹ̀ a sì tún máa lọ àmọ́ ó ṣeé ṣe lọ. anábì sallallahu alayhi wa sallam ní umul qawm anábì lẹ́ni tí ó máa ní ìdí wa fún ni aqrabuhum aqrabu ahafazu wa afqahu ẹni tí ó mọ ọ̀rọ̀ ọlọ́run wọn bá ta ó há ó sì tún lágbóyé rẹ̀ torí àgbóyé ká kírun inú kùránì náà láti mú un. لكتاب الله tí ọ̀rọ̀ ọlọ́run so kìí ṣe hifzu nìkan hifzu nìkan kọ́ ó máa kà nígbà èdè wọn bá tó há ó sì lágbóyè irun tó fẹ́ kí torí ẹ̀ nígbà míì ọmọ tí yàn bínú ó lè ní lọ́wọ́ káwàtà bínú ká mọ̀ nítòkù tá a bá ti fẹ́ kínu òun láti iwájú kì í ṣàwà àyàfi tó bá dá sí pé àwa ni wọ́n ti yàn gẹ́gẹ́ bí ìmọ̀ọ́nà ọgbọ́n kíláàsì kò tí ì kan ọ̀rọ̀ ọjọ́ orí ṣe ni wàá wọlé mi nílò ló dé láti ìlàbọ̀ olùgádì nílò ìlẹ̀kẹ̀ orí ìdébí mo bí o lè bí lóòótọ́ kó wà á tọrọ hù jù ẹ lọ tó bá ti wà á tọrọ hù jù ẹ lọ ẹ̀hẹ́ lọ́dún bá ti sílé òun lẹ́wọ̀n ti wájú sókè bá a sì máa ń wọn òun nìyẹn. النبي صلى الله عليه وسلم فإن كانوا في القراءة في الصلاة tọ́bádá tí wọ́n tẹ́tọ̀ àwọn èèyàn tí wọ́n yẹjú tí wọ́n lójú fáwọn oúnjẹ mọ́ọ̀mù bákan náà òun ni kẹ̀rá wọn òun ni kíkì wọn níbàámu sí ìrun alábìsọ̀lọ́lá àṣọ́lá ní ìtàfífì sùn wọn ẹlẹ́ẹ̀kejì láàrin wọn fàálámùhùn bẹ́sùnà fàálámùhùn bẹ́sùnà àwọn àwọn ẹni tó nímọ̀ nípa sùnà nínú wọn. kí náà ń pè ní sùnà kí ni dáàfin sùnà nílé àkáyé ọ̀pọ̀lọpọ̀ sùnà ẹni máa ń pákó kó tó kí ni àbí máa ń pákó kó tó sálọ. ọ̀la bẹ́ẹ̀ ni súnà ni àmọ́lẹ̀ ìgbẹ́kọ̀ ni súnà àsúnà àwọn àlùsúnà lára súnà nìyẹn ìtumọ̀ súnà ó tún mẹ́jọ ìtumọ̀ súnà ó tún mẹ́jọ àmọ́ súnà tánàbí sọ yìí òun ni sọ̀rí ikú Rasulullah sallallahu alayhi wa sallam ìlànà tọ́lọ̀ ìsìnká nàbí sí wa odidi táǹkì ní ẹ̀mùdí ìmọ̀ ẹ̀sìn ni wọ́n á wò tó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àdìsọ́kàn ọ̀rọ̀ àkídà súnà ni ọ̀rọ̀ fíkìw súnà ni ọ̀rọ̀ nìkà súnà ni ọ̀rọ̀ ìdájọ́ súnà ni ọ̀rọ̀ òfin súnà ni kì í ṣe ọ̀rọ̀ ṣé ó yẹ dákọ̀ súnà márùn fún wa kí ẹ máa nípa gbòòrò ìdùnnú kí ẹ káwọ́ sí báyà kí ẹ fọwọ́ tún jẹun àwọn eléyìí súnà ni wọn ọ̀rọ̀ tàwíṣíìdì súnà náà ni bẹ́ẹ̀ ni tábà gbàgbé tíra tá n ká fún wa ń jẹ fọ́ọ̀sì títà ìmáàmù ahmadu bin hanbali rahimahullahu ta'ala kí ló ń kọ tíra yẹn usulu sunna ti à ń ka ọ̀rọ̀ ọ̀run bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ bẹ́ẹ̀ rárá ọ̀rọ̀ usulu sunna òun ni ọ̀rọ̀ gbàgbọ́ ọ̀rọ̀ àdìsọ́kàn ọ̀rọ̀ bá a ṣe máa ń bá wọn lórí lò lára súnà ni so gbólóhùn súnà ní ìgbà yìí kì í ṣe súnà lọ́dọ̀ àwọn fòfò ha tá a máa ń pè ní man ha yusabu alayha wa man ha la yu'aqabu alayha ẹni bá ṣe yóò gbẹ̀sán yóò bá ṣe yóò jùlẹ̀ ó kó sínú ó tún kó sínú níta mọ̀ ń pè ní ọ̀ràn yàn o tún kó sínú níta mọ̀ ń pè lọ́rọ̀ yàn torí pé ọ̀ràn yàn ìsíyà ń bẹ lórí ẹ̀ nítorí òsíyà ń bẹ ta ló kó gbogbo ẹ̀ wá Muhammad sallallahu alayhi wa sallam. fàdùkẹ́ẹ̀nù fi súnlẹ̀ fi sàwà tá a bá wọ̀n wọ́n pẹ̀lú eléyìí tá a ṣe lé pé àrà gbogbo wọn náà ni wọ́n yege bákan náà táàtì rí ìmọ̀ọ́mù jọ láàrin wọn. anabi sallallahu alayhi wa sallam fa aqdamuhum ejirọ́ a wá wò pé tàbí nínú wọn ló kọ́kọ́ ṣe hijira láti Mákà lọ Màdínà torí pé nígbà ọlọ́run bá pàṣẹ kí àwọn mùsùlùmí àwọn sàhábà wọ́n ṣe jẹ́pẹ̀rẹ́ anábì sallallahu alaihi wa sallam àwọn nǹkan tètè ṣe àwọn nǹkan ò tètè ṣe àwọn nǹkan lọ́ra ṣíṣe rẹ̀ àwọn tó kọ́kọ́ ṣe yíra wọn á wò ẹsìn náà ẹni tó kò sí yẹn ní gbogbo òkú bá gbé wa sí náà nìyí àfìlú kan lẹ̀ bọ́ọ̀lù àwọn bàbá wa gan tí wọ́n sì lókè wá sèkú ìjẹ́ra tó ń bá wa báyìí ṣe jẹ́ láti àtàràndùn wa sèkú hmm. bísínẹ́sì lọpọlọpọ àwọn òbí wa ṣe so sòkátì wàá ṣòwò nìyí kì í ṣe jíra ẹ àwọn abi tí yóò tó tó ti pọn ni ààyè káàkiri rẹ́sìn ọlọ́wọ́n bá ṣe fi ilẹ̀ lọ sí ààyè míì láti rẹ́sìn ọlọ́wọ́n bá ṣe sílẹ̀ ìlú gbé bàbá wa lọ́yọ̀ kó Ìbàdàn òun náà bá wá sí ìwé èkó ó ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà lé nínú náà tó di èrò ìlú mi aláwọ̀ tó ń bẹ Canada tó ń bẹ Amẹ́ríkà Canada tó sars ah ó ti jẹ́ gẹ́rẹ́ ìlú Canada ọ̀ ẹ́ ìwé aago níbi ká sun náà Nàìjíríà ìyá ará Canada máa ń wá sí Nàìjíríà ni àbí nípa fẹ́ sin náà fẹ́ ṣẹ̀sìn láàmù ará Canada ó wà ṣe gíra ó ṣe gíra wá sí Nàìjíríà rẹ̀ kò wá lọ amẹ́ríkà ó lọ ṣe ìjẹ́ra ìjẹ́ra tó lọ ṣe ìjírù mi irọ́ nìyẹn so ìtí à ń pè ní ìjẹ́ra nìyẹn àáwò nínú wọn tabarẹ́ tó ṣe ìjẹ́ra láàyè kan bọ́ sáàyè kan òun láti jẹ tá a bá wá rí a bá rí pé gbogbo wọn náà ni wọ́n ṣe tá a sì gbogbo wọn náà ni wọ́n ṣe lásìkò kan náà tọ́ anábẹ́sọ̀lọ́mọ́ àwọn àlejò sálọ wọ́n ní omi fàákìdá bùbùn onífàyìnkẹ́ẹ̀nù tòlẹ́ẹ̀dì rọ̀sàwá fàákìdá bùbùn sílá sílá àárò wọn kí ni wọn èwo ló ti pẹ́ nínú ẹ̀sìn nínú wọn ọ̀tọ̀ ní jíra ọ̀tọ̀ ní ẹ̀sìn ìyẹn ti pẹ́ kó má rí jíra sí èwo ti pẹ́ nínú ẹ̀sìn bẹ́ẹ̀ lèmi gba ìsìlámù lọ́dún márùn ní ìgbà ìsìlámù lọ́dún mẹ́wàá torí pé bíyàn bá ti pẹ́ níbi nǹkan bí ẹ bá ti pẹ́ níbi nǹkan ìyẹn máa ń ó máa ń yé ní sìn. tá a bá ti pẹ́ níbi nǹkan máa ń yé wa sí dáadáa ni àwọn náà mọ̀ lọ́dún máa ń béèrè years of gain years of experience níbi iṣẹ́ àní fresh graduate àbí òparí university ní twenty twenty six tó bá kọ CV rẹ̀ kò sí tó lè fún wọn ò ní fún ọ jẹ afẹ́fọ́ nìkan náà bá rí lóko wọn bá bẹ̀yàn tó yẹ pé tó kà lòun náà kà òun tó wá ní thirty five years of experience ẹ̀dá kò sálágbà tó jẹ́ ẹ́ wọ́n mọ̀ pé eléyìí tá a bá gbà yóò mọ̀ ní company wa ṣe traffic àmì tó tíọ́rì ló gbé jáde kúrò ní yunifásitì àmẹ́lẹ́yìí ó ti máa bí àpàdé sínú náà sínú ẹgbẹ̀rún àmì sílmán ta ló kọ́kọ́ gba síláàmù nínú yín gbọ́dọ̀ ti gba síláàmù. wọ́n wá ní wala yu'manna ar-rajulu ar-rajula fi sultanihi. àwọn kẹta nàbí sallallahu alaihi wasallam tó kà nìyí káàsì máa yan ìmáàmù jàmáà mùsùlùmí tó bá yẹ pé léyìí labá yàn labá ń lò tá a fi ń ṣòṣù wọn ta ni mọ́ọ̀mù wa aláyàn ní mọ́ọ̀mù kẹ pé wọn ni mo bẹ́ra wọn lórí wọn ni mo ṣára wọn ládàá onímọ̀ dèrò police station onímọ̀ dèrò ẹ̀ ọ̀rọ̀ ìmọ̀ọ́mà sì nìyí kò dàbí ọ̀rọ̀ ọ̀rọ̀ sóńtọ̀ kò jọ ọ̀rọ̀ olórí ìlú olórí ìlú ó lè ṣe wà sí ìyàkálẹ̀ fáráàlú pé tí mi bá ti lọ ọmọ mi eléyìí ni kó bọ́ bẹ́ẹ̀ nínú ìsìláàmù ní tó sọ yẹn ó ti di ọ̀rọ̀ yẹn fún wa ká mú ṣe ó ti di ọ̀rọ̀ yẹn fún wa ká mú ṣe nínú àwọn ọ̀nà tá a fún gba yan lórí nù òun náà pè ní ten six tó lórí bá ló máa fà lórí ìyẹn nígbà tó bá ti kú ẹni báyìí ó lè mi jọ ọmọ ẹ ó lè jẹ́ nìkan ó sì lè jẹ́ nínú àwọn ọmọ ẹ tí wọ́n ti kú ẹni báyìí ní nǹkan tètè lórí. lára samuel wàtọ́ hánà nìyẹn ká gbọ́ ọ̀rọ̀ sí lẹ́nu ká tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀. so níbi ìjọ lórí òṣèlú eléyìí ń lọ nínú Islam àmọ́ níbi ìmáàmà kò lọ mọ́mú wa ní tọ́ fún ti dàgbà bá mi fún one ninety five má ti kú àkọ́bí ló tẹ̀ mọ́mù láà tó lè lọ́mù kó o lè lọ kí ló dé pé òfin lè lọ àwọn májẹ̀mú yìí ni sọta bá tó lè bá yé wa ọmọ mọ́ọ̀mù ní máa da mọ́síláṣí kò sí tó jọ kò sí tó jọ bàbá mi nígbà wọn kan tó kú náà sọ fún yín gẹ́gẹ́ ní ìjẹ̀ mọ́ọ̀mù táwọn bá ti kú wọn wá kú tán ẹ̀ wálẹ̀ níyàn mi àwọn níyàn àwọn níyàn nígbà tá a rí pé àwọn nǹkan wọ̀nyí kò sí lára rẹ̀ wọ́pọ̀ lórí ìdù so bàbá rẹ̀ sọ àsọ́lẹ̀ kò wọlé níbi ìmánà sókè ṣùgbọ́n níbi rìhásà ó lọ nílẹ̀ Islam ó lọ dáadáa so níta máa ń wò òun nìyẹn ọ̀pọ̀lọpọ̀ kéṣìṣì ló wà ní police station ní ọ̀rọ̀ ọ̀dà ló dẹ̀ mọ́mù ní dẹ̀ mọ́mù mọ́sálásí mi gan oòrùn ti pa ẹ̀nà ń jà sí mọ́mù ẹ bá bá àwọn tí wọ́n ń jà sí iye ọmọ òwúrò aláwo oníṣọ̀gbìn oníléèkún aláṣọ funfun àmájà sí nìyẹn wọ́n ti ẹyin jọ mọ́ṣáláṣí gan ti disqualify yìí ara àwọn àdánwò tó ń bẹ láwùjọ wa àwọn ènìyàn a ti kọ̀ǹdọ́tì a ti bá wọn kọ̀ǹdọ́tì darí ètò ìyan ìmáàmù oríṣiríṣi là á máa rí gẹ́gẹ́ bí panel

òkè ẹni tó ń kí nìyí tó fẹ́ kí mẹ́rin òkè méjì ló sálámà gbogbo tó kí méjì ló sálámà kan tó bá jókòó wá lóde ìfìní jẹun wá jẹun tán wá sí á ah! méjì mo kí mẹ́rin yẹ kí n kí kí ló ṣe ààyè ní èyí bàjẹ́ pátápátá tí mo mọ̀ lélẹ́ kékeré yóò máa dá mọ́ kíláàsì lélẹ́ so ẹlòmíì rí gẹ́gẹ́ bí ipò tí yẹn máa fi ṣe fáàrí àájì máa ń wá nìyẹn bàbá máa ń wá nìyẹn èmi ni mọ́mú mu àdúgbò pọ́lẹ́wùrà hmm. ẹ̀rí nìyẹn kì í bẹ́ẹ̀ kì í bẹ́ẹ̀ ipò ojúṣe ni ipò ìmọ̀ ni ipò ẹ̀sìn ni ipò ìdájọ́ ni òsì bí o ṣe jẹ́ mọ́mú tí ò ní mọ dájọ́ mọ́síláṣí jẹ̀mọ́ torí ẹ̀ tó bá yí àwọn èèyàn bẹ́ẹ̀ gbogbo àwọn tá a máa ń rí ìjà gbogbo àwọn eléyìí kò ní máa ṣẹlẹ̀ àmọ́ jàmá mùsùlùmí kò yí ọ̀pọ̀lọpọ̀ kò yí wọn nípò míì ní tó wáyà àwọn kọmitì tó yàn mọ́ mi àwọn eléyìí náà nìyí àwọn tó wáyà aláìmọ̀kan ju àwọn tó wá àwọn kandidate lọ wọ́n lè mú lọ́ọ̀yà wọ́n lè mú báńkà tó ń ṣiṣẹ́ báńkì. ìdá àkùtì làwọn lè fẹ́ kàn iná fẹ́ kàn bí ẹ̀ wọ́n gbé ah, àwọn ilé ìwòsàn dókítà dókítà kìnnìkan báńkì báńkì náà ti ṣiṣẹ́ dókítà kìnnìkan dókítà ilé economics ni dókítà kìnnìkan lọ́ọ̀yà ni dókítà kìnnìkan eh, bíríkìlẹ̀ àní àbí ẹ̀jíríà ni àwọn àjọ olùpánẹ́ ṣẹ́kù aláàdì irú àwọn ẹ̀rìn yìí ẹni tó yẹ ká fi jẹ̀mọ́ wọn ni fi jẹ́ ẹni tó yẹ ká fi jẹ́ kò fi jẹ́ ní ọmọ agbèrè qualification wọn ìwọ kí ló ní ah, mi ní ju sanawi lọ ah, ó sì há kùránì ó mọ kùránì ó mọ fíkì ẹ wá ìwọ gbọ́ kí wọ́n ní ẹ̀mí ní masters islamic studies masters ok ẹgbẹ́dẹ́ lómi wá náà nù ọgbà ìmáàmù wa o àwọn lẹ́yìn chief mọ́mù wa pẹ̀lú ìlú yẹn phd kìíní kan ní wọn o wọ́n ti kàn e, e, ní kan ọba mmr gce waec wọ́n jà wọn ká gbogbo yìí ẹ̀ n táwọn community ní community ní ìrètí tí wọ́n fi máa ṣe fáàrí mọ́tíláṣí nìyẹn gbogbo eléyìí pàǹtí ni pàǹtí níta àfihàn ìmọ̀ nìkan ọ̀hún so níta àfihàn ìmọ̀ onítànàbí sallallahu alayhi wa sallama tí ó ṣàlàyé fún wa anábì sallallahu alayhi wa sallama ni wẹ́lẹ́ ìhùmẹ́ni na rọ́tìlú rọ́tìlá fẹ́ẹ̀ sultani wẹ́lẹ́ ìhùmẹ́ni ìhùmẹ́ni lè kó ìhùmẹ́ni rọ́tìlú rọ́tìlá fẹ́ẹ̀ àrẹ́bí ni àì máa ṣíwájú èèyàn láàyè rẹ̀ ọ̀rọ̀ mi tuntun yìí o nígbà bá ti yan ìmáàmù ìmáàmù wa lélẹ́yìn ẹnìkan ò lè gbé kólóhùn ó máa gbáwájú ìmáàmù yẹn kírun àyàfi tí ìmáàmù yẹn bá yẹ̀ǹda ṣẹgbọ́n ẹnìkan ò lè dé tó lóun ó bàbá jù máàmù yẹn kírun àfi tí máàmù yẹn bá yọ̀ǹda kódà kó dá sí pé òun làáfàá rẹ̀ tó kọ́ ohun gbogbo ohun tó mọ̀ láyé yóò mọ ọbẹ̀ láàrin sáfù ni àìmọ́ rò pé a ló mọ pé ẹgbẹ́ ẹ̀rọ ní kí gbogbo tó mọ̀ dábẹ́lẹ́ sí máa ọ̀yà bọ́tẹ́ láà tí ẹ bá kẹ́nu bẹ́ẹ̀ pé nínú ìyẹn la máa ń pè ní gáàsì nínú ẹ̀kọ́ fíkìrù <clears throat> gasbo ká fi agbára ipò nǹkan nǹkan ogun ká fi kílèmù ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mọ́ títí wa lójú rẹ̀ lójú ẹ̀ gasbo nìyẹn káwọn olùkọ́ àlàfọ́ńtò tó pọ̀ àlàbí onípa jùlọ ìyàbọ̀ fẹ́ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀. kò ní nù lọ́rọ̀ àwọn apá kan náà onímọ̀ náà ni ó nínú àmọ́ ìlú ọ̀làlàfíà amẹ́ni bá tiẹ̀ síbẹ̀ wá líìdì irun táwọn jàmọ́ òsì yọnu sí ọlọ́run ní tẹ́wọ́ náà. so mọ́ṣáláṣí ó kéré ó tóbi tá a bá ti ní kí ni fún wa tá a bá ti lẹ ìmáàmù ńbẹ òun ni ìmáàmù wa tí ò bá sí ń lé ọ̀rọ̀ mi nù tó bá ń bẹ ń lé ẹnìkan kì í gba wájú ìrẹ́kì nì tó bá ń bẹ ń lé ẹnìkan kì í gba wájú rẹ̀ torí ẹ̀ òun làwọn sọ̀hábà rẹ̀ ti wà nù láì àléhìn kódà àwọn alọ́mọ kí sànàbì ń lé àwọn alọ́mọ kí sí ń lé bẹ́lá lè amọ́ lọ tó ní hánà lọ́pọ̀ òṣìṣẹ́ àsìkò ń fi tó tòpá nàbí mbẹ́lẹ́ amẹ́ríkà wọn bọ́ bẹ́ẹ̀ wọn ní ara ah, ah, kí n lọ òkè yá ìsinmi ẹ̀sìn kọ́mọ̀ ìmọ̀mọ̀ mọ̀ bá wa hmm, ah, ìmọ̀mọ̀ yẹn bá yẹn jàmá ni máa bá yìí máa ń hùn kò sí yẹn nílẹ̀ a máa ń retí ìmọ̀mọ̀ ni ìmọ̀mọ̀ yẹn retí jàmá sókè ṣòbó ṣe ń bẹ nínú ẹ̀sìn òun nìyẹn ولا يؤمن الرجل الرجل في سلطانه كده nílé rẹ ìwọ ni ìwọ ni tọrọ ẹ bá bẹ́ẹ̀ lálejò báwọn kan bẹ́ẹ̀ lálejò ẹ bá fẹ́ yan nọ́fìlà ń jẹ̀ máa ìwọ ni sùtọ́ọ̀nù lé rẹ ó sọ fún wọn ní ìṣẹ́wó ẹ tò déédéé ìjọba tó kó jáde torí ilé rẹ ló wà ilé rẹ ló wà ẹnì fún olè lídìí níwájú rẹ àfi ìbáyọ̀ ọ̀gbà àná àfọwọ́ àlọ́ díẹ̀ ní ẹbí ìdíwà nínú ìwọ ni mọ́mú ilé rẹ ẹ mú mọ pẹ̀lú fún yín níyànjú sókè ó ti wà nìyẹn. ولا يقعد في بيته على تكريمته إلا بإذنه أنا ابن بك كان ẹnì kọ̀ọ̀kan nínú yín ẹ má máa jókòó sí ààyè jókòó ààyè jókòó ẹnìkan ẹlòmíín nílé rẹ̀ àyàfi pẹ̀lú yọ̀ǹda rẹ̀ ẹ̀kọ́ ìbẹ̀yàn wò nìyẹn bá a bá lọ bẹ̀yàn wò ó lẹ́kọ̀ọ́ o súnà nígbà tí súnà máa ń túyàn láti rí kété bó tún láti rí pé n tó yẹ kó bó ìwọ gangan ló tura rẹ sáfì nígbà tó bá ti ṣe ń tó tako súnà àwọn oníṣòwò ti mọ̀ pé ẹni yóò lẹ́kọ̀ọ́ alọsílẹ yẹn kókókó asalaamu aleykum wa rahmatulah wọn ti sọlá ẹ wọlé ẹ wọlé wọn ni ojú kù ó wọlé ó dùn ó ní torí òun mọ ibi tó jókòó sí àwọn àgbà sì nìyí torí tó bá lọ tó lọ bẹ́ẹ̀ tó lọ jókòó ó ṣeé ṣe kó dájú pé ààyè tí bàbá onílé máa ń jókòó sí nìyí yóò dúró dìde à ẹ̀jẹ̀ náà. ṣé kò ní tiẹ̀ lébù ó dúró náà ẹ jókòó ṣókè ẹ jókòó ó wà jókòó tó yẹ pé ààyè rẹ̀ ni ó ti fún ẹ níyànjú bí èsì ṣàyè rẹ̀ náà nìyí tọ́ọ̀kù nítorí lè mú ìtìjú wá bá ọ ti dá ìwà rẹ kúrò níbẹ̀ kánà mi sọ fún wa ni wàlá yẹ ìdòfin ìbéèdì àìmọ jókòó nílé ẹni tá a lọ bá lálejò aláàtẹkiri náà ti hì lórí àga tá a bá lé ìlànà ìdílé pẹ̀lú yọ̀ǹda àyàfi tó bá dé pípé ẹni yẹn nìyí ló ṣe kọ́lé rẹ̀ ó ní gúrúfàtù district bank ó ní tá a pè ní reception ó ní so reception ilé àlejò rí àbí ṣùgbọ́n tó kò sí mbẹ̀ tó tó sáàkì máa tó kò sílẹ̀ lẹ́nu àti bẹ́ẹ̀ kò sáàkì àmì ẹ̀mí tó ọ̀rọ̀ tó gbọ̀ ẹ̀ lẹ́lẹ̀ ni so bó bá dẹ́kun lẹ́lẹ́ kò sáàmù. wọ́n á ní kò wọlé wọ́n ní kò mọ lọ reception wọ́n á débẹ̀ lọ́wọ́ dúró ah ẹni wọn á dé ah ìjókòó ni ah máa ṣe é ti ní kí n jókòó ni ah ẹnu ń bọ̀ o ò ní ìyọ̀ǹda jókòó ní reception ṣókè torí reception kan ní ilé ẹni tó wá àmọ́ ilé rẹ̀ gangan yàrá kan ló ń lò rúmà palọ̀ ló ń lò wọ́n á ní kó wọlé ìbá ló bá jókòó pẹ̀tẹ̀ rí kò sí yẹ kó jókòó kò sí yẹ kó jókòó torí pé o mọ àyèwò gangan láàyè títí ẹ̀ nínú àwọn àyè tó wà kalẹ̀ kò dẹ̀ sí baálé ilé kan tí kì í láyè ìjókòó títì bẹ́ẹ̀ ni kò sí baálé ilé kan tí kì í láyè ìjókòó títì ẹ̀ kọ́dà pé yàrá kan nìyẹn bá ní bó ṣe ti ṣe ẹ̀lẹ́ àbí ti ẹgbẹ́ lọ́kùn àbí là yóò níbi jẹ́ pé ìmọ̀ sábà ń rán jókòó sí bẹ́ẹ̀ ọ̀pọ̀ ìjẹ̀mú tẹ̀sí nǹkan náà kàn fọ́ sí àlàyé náà ní ìdásẹ́pẹ́lẹ̀ yóò kàn fọ́ sí ẹ̀ lára ní ìpẹ́lẹ̀ ní ṣàṣẹ so lẹ́ẹ̀fẹ̀ẹ́ pé islam ẹ̀sìn ẹ̀kọ́ ní islam bí yorùbá sì ti lẹ́kọ̀ọ́ yẹn nìyí kò ṣeé dáṣọ bò yóò hàn lára tánàbí sallallahu alayhi wa sallama tánàbí kọ̀wánì nínú ẹ̀kọ́ wa mi tánàbí ní faqdamuhum sinna bayala sinna ìyẹn lẹ́yìn tí nǹkan gbàwájú nínú ẹ̀sìn nínú ẹ̀kọ́ wa mi arábìnrin yahumu alifáwọnà afárahùn lẹkìtà mílọ ẹni tó mọ kùránì ká tó sì ní àgbọ́yé ìrun ẹ̀kọ́ ọ̀run ni ó lè dè wá wà kẹdàmú kìrá ẹni tó mọ ká fàyínkẹrẹ kìrá àtúntúmọ kìrá àtúntúmọ fàyà ọmọhùn akẹdàmọhùn ìjọ ẹ bá ṣàlàyé síwájú so àwọn lẹ́yìn tí lọ bá tí ó tẹ̀lé wàá لا عبد الله بن مسعود آه، عبد الله بن مسعود عقبه بن عمري البدري الانصاري رضي الله تعالى عنه وان كان رسول الله صلى الله عليه وسلم يمسح مناكبنا في الصلاه ويقول استووا ولا تختلفوا فتختلف قلوبكم ليليني منكم اولي الاحلام والنهى ثم الذين يلونهم ثم الذين يلونهم وقولوا ليليني هو بتخفيف النون وليس قبلها يا روي بتشكيل النون مع يا قبلها والنهى العقول وأولي الأحلام هم البالغون وقيل أهل الحلم والفضل النبي صلى الله عليه وسلم يجب أبو مسعود عقبة بن عمري البدري رضي رضي الله تعالى عنه شبواه وان كان رسول الله صلى الله عليه وسلم يقول الشيخ محمد صلى الله عليه وسلم يمسح مناكبنا في الصلاة أنا بي أما فوقع إدكاء أما بان فاكين fún arrangement sáfù rí sáfù ọmọ ń tò báyìí nígbèsì ẹ̀ torí kò sí ló fà á èyí tá a fi mọ́ sòsùn wọn ètò sáfù déédéé ọ̀pọ̀ ò mọ́ torí ànábì máa àrèǹjì àwọn sàádọ́ náà ni wọ́n máa ń fi ìdíkà wọn ni wọ́n máa ń fi ìdíkà rẹ̀ mú báyìí bọ́ sẹ́yìn ní bọ́ síwájú ni wọ́n ń tò wọ́n bá wọn. torí ẹ̀ tí wọ́n mú bá ń tọ́ yìí náà bẹ́ẹ̀ ẹ má rí pé ah, wàhálà àbáyé ti pọ̀ járe tó ẹ̀ nìkan máa kírun lẹ́yìn àìmọ́ta fi ń kírun ọmọ fọwọ́ kàn mí fọwọ́ kàn mí ànábì náà máa fọwọ́ kàn àwọn sọ̀hábà tó bá lè jùlọ kan fọwọ́ kan ìwọ náà tó déédéé ìrònú lẹ́lẹ̀ tí yóò fi dú kò ní mọ̀ pé ilé ẹ̀kọ́ dájú pọ̀ nìyí kó tún dájú pọ̀ bẹ́ẹ̀ ẹlẹ́mi ṣe rìn ní oṣù gbó bá a ti ṣe rìn kọ́ làṣẹ mọ́ dúró bá a ṣe rìn kọ́ làṣẹ mọ́ dúró ẹlẹ́mi kò ṣe ìlú àkàkà ọ̀tún tó gbé síwájú tó bó ṣe dúró ẹ̀ bẹ́ẹ̀ náà lóṣù gbó a sì máa ń dúró àyè <laughs> lóbi inú so àmọ́ fàtà nàbí sallallahu alaihi wasallam ní àárín ìdí àwọn sàhábà àwọn anábì máa wá sọ báyìí pé ìsẹ́wù ìsẹ́wù ìtìwá ẹ̀dọ́gba nítorí ẹ̀ balance ìsẹ́wù ẹni sàwà sàwà ìsàwà ìsẹ́wì ìsẹ́wù ẹ̀dúró dọ́gba ẹ̀dúró déédéé kẹ́nìkan máa yọjú ẹnìkejì lọ kẹ́nìkan máa fà sẹ́yìn kẹ́nìkan mọ́ pawájú ẹ̀bá láwìn. torí ẹ̀ tá a bá fẹ́ dúró bẹ́ẹ̀ ká sì rí ká sì rí ìdúró yẹn dúró dáadáa ìgbésẹ̀ ìlànà tó ṣòṣùwọ̀n kì í ṣe orí ọmọ níkẹẹsẹ̀ tókẹ́lẹ̀ bàbá fi orí ọmọ níkẹẹsẹ̀ tó tó sáá fún bá ṣe rí ni bí àpẹẹrẹ ọmọ ní kẹsẹ̀ ìtẹ̀ nìkan lélẹ̀ tọ ẹnìkan nìyí ọmọ ní kẹsẹ̀ òjò báyìí lọ ṣẹ́gbẹ́ tí wọ́n bàjẹ́ kí tiẹ̀ dọ́gba òun ó sùn mọ́wájú eléyìí ó yọ ẹ̀yìn títà sẹ́yìn kò sí ẹgbẹ́ rí bẹ́ẹ̀ ìdísẹ̀ ìní ìdísẹ̀ lélẹ̀ ẹ̀fì ìdísẹ̀ tó bẹ̀ sọ ẹsẹ̀ tiẹ̀ tó yọ ẹ̀yìn kò wá fẹ́ẹ̀tì kí èyíká wa ó mọ̀ dọ́gba máa ń ṣe nìyẹn gìgísẹ̀ ni wọ́n máa ń gbò àti máa ń sọ fún wa orí láyìn tí a máa dúró lórí ní mọ́tíláṣí nígbà yìí kí láyìn yẹn wà ní ìgbésẹ̀ yìí tó bá ti wà bẹ́ẹ̀ kò sí bá ti ń dọ́gba àmọ́ tó wáyé pé orí ọmọ ní kẹsẹ̀ láti ṣòṣùn wọn láyìn yẹn láfún ìwọ̀n lè tó dédé bẹ́ẹ̀ ni wọn náà lè tra ẹ̀ ìdíkàwọ́ onídọ́gba. sùtánà bí sallallahu alaihi wasallam tí bá wá tó wọn alẹ́ tí wọ́n sọ fún wa pé ìṣòwò alẹ́ ẹ̀tẹ̀ tẹ́lifù ẹ̀tọ́ sáfù déédéé ẹ̀ máa yàpá síra yín ló jẹ́ pé ẹ̀sùn wíyẹ̀ ti sùfù ká tó sáfù dọ́gbadọ́gba ọ̀ràn yẹn ni. ṣẹgbọ́n ká tó sáfù dọ́gbadọ́gba ọ̀ràn yẹn ni. tó bá ti wá rí bẹ́ẹ̀ ìwọ tó bá yan náà fìlà lọ́wọ́ tí màmá sọ pé ìṣẹ́wù ó náfìlà ló yàn kì í ṣe ọ̀ranyàn àṣẹ tí màmú payín ọ̀ranyàn ni wọ́n náà sì fẹ́ kí ìrẹ́ pé ọ̀rọ̀ tó lékè òun ni ká já náfìlà tí màmú bá ti lè dúró síwájú wa tó fẹ́ kírun fún wa á jà náfìlà kódà ká ti bá dé gbàjà kan. Aya káàdì báyà táyà á filẹ̀ á bá dìde. Pèrèpè súnà ọlá súnà láfẹ́ gbé àní fẹ́ fi ọlá súnà ká wá yapa àṣẹ ọ̀ràn yẹn. Fẹ́rẹ́ lè ní tó bá tẹ̀dé ni pé yóò máa bá a náà ni yóò máa bá a lọ ni. Kò dẹ̀ sí bó ṣe máa bá a lọ tí o ò ní kó ìnira bá sáfún yẹn. Àbí àwọn jàmọ́ ò ní lè tò déédé o ti wọ àwọn láàrin zinkirun lọ àwọn ti bí àwọn tò déédé. Kódà tí náà bá padà sálámà nìyí ó tún fẹ́ da sáfún yẹn torí ẹ̀ ànábì sallallahu alaihi wasallam fún ni ìjà òkè máa ti sàlá tí wọ́n ti fẹ́ gbẹ̀rù dúró fàlá sọlá tẹ ilẹ̀ mọ̀tòrà àyètú múnú kankan wá àfi ọ̀ràn yàn tí wọ́n pẹ́ náfìlà nìyẹn wá ń kí ó jà tó ráyà pé wà látúbùkì ló àmà rò fún ẹ má bàa ṣe ọwọ́ ara yín jẹ́ ni. Ayọ̀ ni kò wọ ilé ìgbìmọ̀ tábàdà tó gbèmí àwọn àfa kò wọlé àbàjẹ́ ni a máa baṣẹ́ jẹ́ nígbà bá ti pé èyí tó lóore jù ú lọ látòrí ẹ̀ bàjẹ́ à ládàtà fẹ́ gbàgbé eléyìí ó ti wà nínú eléyìí wọn là ní ti sọ wípé pọ̀nìtàrà kà ṣe ìrànlẹ́ láà ẹnikẹ́ni tó bá fi nǹkan lẹ̀ torí pọ́nlọ́ wọn bá ní ó fi í lẹ̀ dáadáa tó ń ṣe ọlọ́run tó fi í lẹ̀ má ṣe àwọ̀dà Allahu bihi khayran minhu ọlọ́run ó fi orin tó pọ̀ ju tó rò kàn nínú tó fi ilẹ̀ ni ọlọ́run ó fi rọ́pò fún ìfẹ́ lọ yìí ti kà súnà ni màmá rẹ̀ ara wò ya ìwọ náà ló sì máa ṣe kùrùkẹ́rẹ́ ká òbí ọ̀ràn yẹn àbí ọ̀ya èwo ló ṣe á fi ti ká fi ilẹ̀ ni ládàtà wà ní ká fún lẹ́ni ká sí dáadáa sóbì ládàtà gbà ó ju ìtì ká fún lọ níbi ká tọ́jú òbí wa. sókè so a sì máa ń sọ pé àlọ ọ̀ràn èèyàn kan ló dé so ọ̀ràn èèyàn máa ń gbáwájú máa fi là fàlàyé lẹ́yìn ìṣe jẹ́ mi so ìṣẹ́rù wàlẹ̀ kẹ̀kẹ́lì fún kẹ̀kẹ́lì fún olóògbé kan arábìnrin ẹ má yapa o tẹ́ ẹ bá ti dúró dáadáa tẹ́ ẹ dúró déédéé tí dúró yín mú yapa dání ọkàn yín náà ni ó yapa ẹ̀rí ẹ̀kìtìláfù àdáàlì dẹ̀líìlù nàlá ẹ̀kìtìláfù ìpolò nítọ́kàn bá fi yà tá a bá fi yàtọ̀ báyìí tá a dúró déédéé ó tọ́ka pé ọkàn wa ń kọ́ kò ṣe ẹ̀ kò ṣe kàn ọkàn sì gbọ́dọ̀ ṣe kàn torí ẹ̀ dájú pé nígbà níbò mí tí mo máa wá àárín ju wọn bàbá ẹ̀rọ bẹ́ẹ̀ bí wọ́n láyé pẹ̀pẹ̀tẹ̀ ọ̀tún bàbá ọ̀nà. òjò kẹ́yìn dẹ̀jọ́ ń kì òjò ara wọn kò sí ẹ orí bá wọn sábà àárín ju wa ìjà farabalẹ̀ alágbà sọ ọ̀rọ̀ kan tó tóbi láàrin ìlú tàbí tó ní kálukú wa pàápàá jùlọ àtàlà ìṣesúnnà àtàkẹ́sàkíyèsí ẹ̀ dáadáa a ti sọ lọ́pọ̀lọpọ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ayé kàákún kí lọ́rọ̀ náà alábìnrin lèyẹ̀lẹ́yẹ̀ ní minkum òwúlò ìṣàlàyé wọn nù ha àwọn tí ó mọ tò sẹ́yìn mi ní sáfù wájú tí ó mọ tò sẹ́yìn mi nínú yín ulul ahlan tánà ń pè báwọn tánà ulul ahlan ulul ahlan wọn làwọn tí wọ́n ti bàlágà àìsàn àìsìkìlá wọ́n ti bàlágà rẹ̀ so wọ́n máa lé ọmọ rẹ̀ lẹ́yìn mọ́kà àgúnlé àwọn àṣẹ ìpamọ́síláṣí ni ó síwájú yín dé <laughs> ẹbí ní máa ń ṣèyàn débi òbí ọmọ tá a ti lọ dé láti nǹkan bí one hour kí kókó tó ṣe kọ́mọ̀ àwọn àṣẹ kọ́mọ̀ kódà àwọn ti ẹ̀ ti gbé ní dúró bàbá kan wá dé wọn wá òbí ẹ̀fọ́ ìwò tó yẹ jẹ́ mọ̀ bá rùn nǹkan rí lọ́bẹ̀ tàbí wà rúṣọ́wọ́ wọ́n sọ fún mi àgbélẹ̀ fi sẹ́yìn àmọ́ ìkéré eléyìí eléyìí sí gbàdágà ṣó ṣeré lórí yẹn ni ó ṣeré kò ṣeré kò yẹ kó wà mẹ́wọ̀n kò yẹ kó wà mẹ́wọ̀n ọ̀rọ̀ míì ní pé ọmọ wo la lè mú wá mọ́ṣáláṣí a sọ fún wa ọmọ tí ì bá ti pọ̀ ọdún méje mọ́mú wá mọ́ṣáláṣí tó bá ti fi seven years kò tó mọdé mọ́sálásí. àmọ́ máa ṣe ni lé mọ̀ pé àwa tá a jẹ́ súnà náà gangan ni pọ́blẹ́mù yẹn wà lọ́dọ̀ wa. àbàwọ̀ wa níjọ̀hún nílẹ̀ Yorùbá wọ́n mójútó àrùn yẹn dáadáa wọ́n mójútó wọn yàrá. àbájáde ọ̀hún súnà ní ọ̀dàlẹ̀ máa ń fi ọmọ ọ̀dọ́ ọmọ ọ̀dọ́ ọmọ ọ̀gbọ́n. wọ́n sọ ẹnìkan ní lọ́jọ́ ròdù Ah, ó ti mọ̀ kì í wọ́sẹ̀ kan ìmọ̀ràn ju amásọ́lọ́dún àgbọ̀ azórí àgbọ̀ alásórí àgbọ̀ amadúrídì ètò àmìṣáì àfà ó gbọ́mọ lé ní àdámìnàmọ́ gbọ́mọ dání ṣé bá nábì ṣe gbé náà ni wọ́n náà ṣe gbé agídí ni àwọn kan yẹn ò dáa torí nǹkan kan bẹ tó yẹ ká ṣàkíyèsí ṣe rí ẹ̀kọ́ ọ̀tọ̀ ẹ̀kọ́ ọ̀tọ̀ ẹ̀kọ́ máa ń ní ìlànà ìlànà tí ẹ̀kọ́ bá gbà wá tá a bá lò á lẹ́kọ̀ọ́ tí tá a sì kẹ́kọ̀ọ́ kó ṣe yóò ṣe àmọ́ lànà tí ẹ̀kọ́ gbà wá tá a bá láàánú lò a fẹ́ gba bòmí ká sì ní iṣẹ́ òbí fún wa lálá kò lọ rẹ kéèyàn bímọ lọ́jọ́ tó bí náà ló ti gbé sínú mọ́tíláṣí kò túmọ̀ sí pé tó bá dàgbà tó bá bàlágà yóò mọ̀ kí. kò túmọ̀ bẹ́ẹ̀ kò túmọ̀ bẹ́ẹ̀ sáwọn tábìlì kálukú wa nìyí ṣe ìrún sáfẹ́ ìrún kọ́wádé lẹ́gùn yẹn ni lẹ́gùn tá à ń ké nísìn wọ́n fi kọ́ wa àwọn òbí wa tí wọ́n bí wa tí wọ́n fi orin yẹn kọ́ wa ní lẹ́bù tí ń bẹ lára wa lénìí ṣe wọ́n àfi tọ́ ọ bẹ́ẹ̀ kódà rí inú ọdọ tí èdè ẹ tó ń kí ni wọ́n náà wọ́n kí ẹ ṣùgbọ́n tó àánú ọlọ́run lágbègbà síkírẹ̀ so kíyàn bí ọmọ òkókó kó sì mọ gbọ́ ọmọ síláṣí gbogbo gbà kò túmọ̀ káwọn ti sọ pé mọ́ṣáláṣí níwọ̀ jẹ̀mọ́ níwọ̀ ìrún níwọ̀ kò dẹ̀ sí bá ṣe máa ọmọ tí ò tó bá ń wá tí ò tó sẹ́mu yẹn sí wa tí wọ́n ní máa da mọ́ṣáláṣí àti rí jẹ́ pé ọmọ sọ́mu wá mọ́ṣáláṣí lórí ìrún náà yìí àwọn jẹ̀mọ́ ti wà lórí ìrún jẹ́mọ́ bá tọ̀ bóyá ìfẹ́ yẹn ojú ọmọ ọmọ òsì nígbà wí ló bá ní kókó ah, ah, kí ló lù fún. lèrè kó wọ́n dìgbà so ọmọ tó wà bí ló seven ẹ jẹ́ ká mọ ká sì lé mọ̀ wọn tí wọ́n bá dára wọ́n fẹ́ kí n ṣàlùwàlá ká sì ń lé ẹ̀hẹ́ tó bá ti pé seven á mọ̀ mú ọmọ síláṣí tó pé seven gan ni kíláàmù ní ká pa wọ́n láṣẹ kí wọ́n kí ìyẹn lọ́pọ̀ ni àwọn obìnrin ọmọ kírun pẹ̀lú àwọn ìyàwó ńlé wọn á sì lé kọ́ wọn kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ lẹ́nu sí ìtòrí bẹ́ẹ̀ akọ̀kọ̀ wọn wá náà ni ìrún bá wọn kíkà nísìn ní kálífù alẹ́ friday kan àti bẹ̀rẹ̀ kódùbà àti bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ màá ní sọ̀rọ̀ rẹ̀ láwùjọ ẹni yẹn ó kọ́mọ méjì wá wọn kọ́ dúró mẹ́rin náà òun lọ sí agun yẹn ló lọ àtàwọn ọmọ yẹn ó sì kàn sí lórí kan sí ní àwọn tó ìgbé wájú ọdún márùn sí mẹ́rin lọ wọn á bẹ̀rẹ̀ sí ní ṣeré àmọ́ a ṣe wá bó ṣe ń kí lómi fún mi lẹ́nu bẹ́ẹ̀ ni ìwọ tó ń fi gan kan síbẹ̀ ló wà àwọn ọmọ yẹn àwọn ọmọ tó ń jágàlà wọn tó bá tún náà báyìí tó tún náà wọn kí ni kí ni lánàá àwọn bá tún tà ló bá jáàmù ló bá bá wọn bọ̀ pé kíkí àmọ́ tí mo tún ṣe rí àwọn ọmọ òṣèré stéèjì táwọn ọmọ tí wọ́n wà nìyẹn wọ́n á ṣeré má expect pé òye tí wọ́n ní tó wà ní thirty five forty five seventy sixty five làwọn gbọ́dọ̀ ní láà òye ẹ̀dá làákàyè ẹ̀dá yìí máa dàgbà ní ìdàgbà ọjọ́ orí wa ni. Bó ṣe bẹ dárò nìyí ẹ̀lẹ́ máa ń wá àwọn tó bá dìde tó bá dìde ah, yóò dìde yóò yẹ ní sinadá dìde. ọmọ àwọn ọmọ wa tá a rí ìlú àti ṣinṣin bákan náà ni ọmọ yìí láàyè kan tó bá bí ọmọ pẹ́pẹ́ àyè kan só oníjàdúrà oníjàdúrà torí pé làákàyè tó mọ ní stéèjì yẹn nìyí làákàyè tí ò dúró ni tó bá rí ilé yóò bá lọ tó bá rí tọ̀hún yóò bá lọ tó bá rí ilé yóò bá lọ tó bá rí tọ̀hún yóò bá lọ lérí tí wọ́n pọ̀ ní gbèsè ayé wọn ní sèjì wọ́n tẹ̀ nídìí ẹ̀ eré yẹn yóò bí bí òye wọn yóò ṣe fẹ̀ sí bí òòlù wọn yóò ṣe fẹ̀ sí tí ó bí nìyẹn àmọ́ àwọn olùfẹ́ lo agbára bàbá kò sì lè wọ́ọ̀kì ọmọ mi yóò wá ké èyí tí ò ké ó náà báyìí aláwọ̀ ẹgbẹ́ dìde díẹ̀ ni ó sì mọ̀ pé ǹdẹ́ ìbùdó pé kí n má kí n kí n má ṣeré ẹ yà járun yìí ni ẹ̀rì ló fẹ́ járun àwọn ọmọ ẹgbẹ́ wọn ti sọ́ọ̀dì yìí torí ẹ ọmọ tó bá pọ́ ọdún méjì àmọ́ ẹgbẹ́ kó wá mọ́ kíláàsì ìṣètì kan wá ń bẹ fún wa ká máa. Ẹ mo lè padà sílẹ̀ kó bá ní sáà àti ń dùn ìjọba ọmọ rẹ kan lórí control olè àtàlẹ́ olùdarí gọ́ọ̀mẹ̀ntì tó pàṣẹ pé <laughs> náà kò rí bẹ́ẹ̀ kì í ṣe ìtọ́ka dáadáa fún mi bẹ́ẹ̀ ni ọmọ kan ò rí control tó bá ti gómìnà rẹ ẹ̀rú níbẹ̀ ọmọ gbọ́dọ̀ gbọ́ngbò com six bàbá tá a bá ti ṣeré pa láàrin ara ọba délẹ́bù pé sábà ní kó gò kò ní kó ìwà tó kọ́m kò ní kọ́m it's not a good parenting kò mú bá kò mú bẹ́ẹ̀. ẹ̀rọ àni ẹ̀ àfihàn wọn kí lẹ́yìn ń kọ́ wọn ṣé ìlúgbọ ẹ̀kọ́ kì í rún nìkan lẹ́yìn ń kọ́ wọn ẹ fi iṣẹ́ náà kọ́ wọn náà tẹ́ bá fi ń lọ iṣẹ́ ẹ mú wọn dání kẹfẹ́ lẹ́yìn kọ́ wọn. àwọn àlèmú àlèmú ọ̀dá ìpínlẹ̀ lè mú ọ̀dá ṣé wọ́n ní ṣe jẹun wọ́n ṣe jẹun ẹ mú ọ̀dá mi. agbọ́dọ̀ jẹ́ káwọn ọmọ wa fún ọmọ fún mọ́tíláṣí ṣe àìrọ̀ ni ó ní súrúmọ̀ ó ní lápọ̀nlé ó ní yì. ká ah, mi lọ mọ́tíláṣí àbí máa ń dàlú máa ní mọ́tíláṣí àbí nínú ìdí tó lọ mọ́tíláṣí ẹ̀kọ́ ni táìmù tó bá yẹ kó lọ nìyí yóò fi ẹ̀kọ́ ìmọ̀ yóò fi lóògbà àwọn táìmù tó yẹ kó bá ti wọ́n mọ̀ ṣe é pa umoru sì máa ń jáde wọn lọ́rẹ́ ni bí máa ń nà wọ́n ni so ètè kan kò bójú mu rárá ló ṣe wọlé kó mọ̀. anabi sallallahu alayhi wa sallam wọ́n ní yẹ̀líyà ni bí nǹkan kúrò ahlam wọn nù ha wọ́n làwọn fi ẹkún wọn tó lẹ́yìn òun ní sáfù àkọ́kọ́ wọ́n làwọn tí wọ́n ti bàlágà àlàǹpẹ̀ ní ulul ahlam wọnúhà wọnúhà òun làwọn tí wọ́n ní àwọn tí wọ́n ti ní làákàyè tí wọ́n ti mọ ní tó tọ́ àti ní tí ò tọ́ wọ́n ń pè bẹ́ẹ̀ kí là ń pè ní akílù ṣeré akílù ó dàbí ẹmọkùn ẹran ẹran tó lókun lọ́rùn àwa mú okùn yẹn àwa so mọ́bì kan ṣẹ́ríbi tá a súnmọ́ yẹn iṣẹ́ akílù yìí asomgbọ́n bẹ́ẹ̀ kẹ́ ẹ má bàa lọ ẹ má bàa sàmì làákàyè òun la máa fi ń gbé tó yẹ ká ṣe mọ́lẹ̀ òkè eléyìí lè fi ń ṣe eléyìí tó kàn kò sí nǹkan eléyìí làákàyè nìyẹn làákàyè nìyẹn at the age of seven ọdún méje lọmọ máa ń lè behave yourself ọ̀tọ̀ ní balaga. kò sí bàlágà o but n tán pè ní làákàyè àti ìjọsìn mi yẹn náà pè ní eight seven yẹn náà pè ní summit age éèjì tí máa fi tẹ̀lé yìí tọ́mọ ti ṣìyàtọ̀ láàrin òkè etí lélẹ́yìn ojú lélẹ́yìn eléyìí máa ń múyà wá eléyìí kì í múyà wá eléyìí tọ́ eléyìí ò tọ́ eight seven marhatu tẹmíìsì anábì sallallahu alaihi wasallam pé mùrú àwòládà kùnbẹ sọlá wàhùn àbúlá òsàbẹ tẹpá ti pọdún méjì anábì ní ẹgbẹ àwọn aláṣẹ bí wọn kì tó ti gbé bí wọn kì náà kì í ṣe ẹ̀ṣẹ̀ fún wọn àmọ́ wọn ò bí ọ̀ràn yẹn ni kó pálàṣẹ fún kí ni tóun bá wá kí kì í ṣe ẹ̀ṣẹ̀ lọ́gọ̀ọ̀lọ́gọ̀ fọmọ so eight seven láti pa wọn láṣẹ kí wọn kì bó dẹ̀ yẹ pé before àwọn ẹ̀kọ́ nípa àrùn yóò mọ̀ lọ nínú ilé so tó ń pè ní ákìlù ní ákìlù ẹ̀kọ́ ó dàbí tó ń pè ní ẹ̀kọ́ sẹ́nu ìfọ́lù. kí ni kàdé tó ń gbé sórí báyìí ọmọ tó bo bí láwà ní ìbò ìbòrùn ìbórí táwọn alágbára máa ń lò yẹn kí ni dúdú yẹn náà ń pè ní ẹ̀kọ́ wọ́n fi dìímọ́lẹ̀ ní tẹ́ẹ̀ bá ti fi dìímọ́lẹ̀ ní tẹ́ gbé sórí yóò mọ fi sẹ́yìn yóò mọ fi sẹ́gbẹ̀ yóò mọ fẹ́ mọ tú ẹ̀fẹ̀ mọ tú gbogbo gbà bàbá tó bá ti gbé sórí báyìí tẹ wá fi kíní ìkọlù ìkọlù sí ó lè dán kó lè bọ̀dọ̀ iṣẹ́ ńlá ká ẹ̀fẹ̀ ṣe lórí ẹ̀. anábì sallallahu alaihi wasallam onílé ẹlẹ́yà ni mi fún anábì láwọn fi ẹkún mọ́ tó sáà fún àkọ́kọ́ ẹ mọ́ gbọ́ olùlọ àhàlám òun làwọn tí wọ́n ti bàlágà wọ́n núhà àti àwọn onílàákàyè wọ́n tí wọ́n nímọ̀ rímọ̀ láti de nǹkan mọ́lẹ̀ lórí inú sọmọlẹ́dínà yálù náà hùn ó láwọn tí ó tò sẹ́yìn àwọn yẹn náà bákan náà ní òun sọmọlẹ́dínà yálù náà hùn bẹ́ẹ̀ náà tó sẹ́yìn àwọn yẹn náà tó dẹ̀ dájú pé onímọ̀ nínú ẹ̀kọ́ ìrun ẹgbọ́ dáadáa onímọ̀ níkápá ó lẹ́tọ̀ọ́ tí sáfù bá jẹ́ mẹ́wàá tó nímọ̀ wá dé lẹ́yìn ìraka ẹlẹ́ẹ̀kẹta ló wá dé ó wá wò pé áá ah, ah. aláìmọ̀ kankan ló wà níwájú náà náà náà náà ó ní kó ó bọ́ sáfù àkọ́kọ́. gbogbo àwọn ọmọ lọ ẹ̀yìn ó ní kó mọ lọ ẹ̀yìn kò sí gbọ́dọ̀ mọ́dà ẹ má ti bẹ̀rẹ̀ fún un bóyá ó lè rí jésù torí pé tí bá ní kílẹ̀ rí ẹ̀ ẹ̀rí ẹ̀ láti fún àwọn tàbí rú wọn pẹ̀lú kan ní wáàbù láà wáàbù àwọn tàbí rú ó wá tò síta síwájú nínú àṣùbà kọ́nà àwọn sábẹ́ wá dé wá sọ fún bọ́sẹ̀yìn bọ́sẹ̀yìn lórí inú. wọ́n bọ́ sẹ́yìn láti ń bọ̀. ó ní tóun fún kírun tán ló lòun pé àà irú ìgbéraga ọ̀rẹ́ ní tó lọ́bẹ̀ nìkan yóò sọ fún òun àà ní tó wúlò tóbi kírun tán lọ́sálàmù tán nìyí tó sábà bá lọ́wọ́ bá gbà á. afá kí ló dé ẹ̀yìn náà lè kọ́ wa pé ìlú bàtí ẹ̀ka àmọ̀ ṣe kí ló dé gómìnà kí n bọ́ sẹ́yìn. ó ní sórí pé jókòó sí yẹn ìjọ dúró sí yẹn ààyè wa nìyẹn nígbà ayé anabi sallallahu alayhi wa sallam àwọn táyà máa ń bẹ lẹ́yìn àrẹ́gẹ́ mi àwọn sọ̀hábà àwọn onímọ̀ àlà ń bẹ lẹ́yìn bọ́ sẹ́yìn ọ̀dà a máa ti bẹ́ẹ̀ fún wọn sí wò a sọ̀rọ̀ ìmáàmù o ìmáàmù lè lé ẹni tó bá ń ro léde ó lè lé kúrò anytime ẹni ibi tó bá wà lórí irun ó lè lé sẹ́yìn tí mọ́kàn ó di ìmáàmù tó wọn dèrò ẹ̀yìn ìyẹn kọ́ là sọ àníṣà tààtò onímọ̀ lè fọwọ́ tó wa ká bọ́ sẹ́yìn fún òfẹ́ dúró sáyè yìí. kámọ́jú sọ àwọn kéékèèké tí wọ́n ti bàlágà ẹnìkan wá dé wá bàlágà kì í ti di àfa mùsùlùmí ọ̀nà bẹ́ẹ̀ kìíní ó lè ní dẹ́yìn ní ó gbé báyìí gan wọ́n ọmọdé máa wọ́n gbé ní ọgbẹ́ ní ojú lẹ́yìn àní àìsàn máa gbọ́n báyìí kí nìkan wọ́lọ́pọ̀ òbí máa ń tara a máa ń kara kò lẹ́sìn tó fà á ìmọ̀ wá kéré náà ni ìmọ̀ kéré ni àníkúlódé ọmọ yẹn ti dé tipẹ́tipẹ́tipẹ́ òun ló kọ́kọ́ dé mọ́tíláṣí òun ní kíní kan òun ló ṣílẹ̀kùn òun ló gbá kíní kan òun ló dúdú ẹ̀yẹ tí tó kó sílé lẹ́yìn ẹ̀ wá lé ọmọ yẹn kúrò ṣe é kó rí bẹ́ẹ̀ ni ẹ́ òkè ẹ̀yìn tí ìṣẹ̀yìn lé ẹlẹ́mìnira lé onáà tún lé ilé ẹ̀ tún lé lélélélé ẹ̀ padà lé kúrò mọ́ṣáláṣí ẹ̀ tó lọ́ lọ́lé <laughs> àbí. tó bá yẹ pé mọ́ṣáláṣí gbé àwọn olùl àhàlà náà ni ó wà ń bẹ̀ fóun bọ́ta kò tí pọ̀ jù sí ilẹ̀ ìsìlám tó náà bá bọ́ sípò olùl àhàlà òun náà pọ̀ wájú torí ẹ tí mọ̀mọ́ bá ní káwọn ọmọ kéékèèké náà bọ́ ẹ̀yìn kò sábúrú lẹ̀ o ṣùgbọ́n lára ẹ̀kọ́ ṣe ìsìláàmù òun náà nìyẹn. anábì sallallahu alayhi wa sallama ẹni wàhánà abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu. قال رسول الله صلى الله عليه وسلم ليليني منكم أولو الأحلام والنهى ثم الذين يبلغهم ثلاثة وإياكم وأيشاك الأسواق النبي صلى الله عليه وسلم ó ní ẹ máa jẹ́ kí àwọn tí ó mọ wà lẹ́yìn rẹ̀ nínú yín kó máa jẹ́ àwọn tí wọ́n ti bàlágà àti àwọn onílàákàyè àwọn tí wọ́n dàgbà onílàákàyè أنا sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta oníwà ìyá àkùn ẹni dọwọ́ ẹni ẹ̀jìnà sí هيشات wàyíhàkùn àyíṣáàt àyíṣáàt aswak àyíṣáàt aswak رحمه الله تعالى هي اختلاتها والمنازعة والخصومات وارتفاع الأصوات واللغز والفتن التي فيها هنا ما فعلوا مريني máa bá rẹ ṣe fanfa tí wàá máa riwo dání tó tó lè dé kí ẹ máa lo àwọn ọ̀rọ̀ tó le fún ara ẹni títí yé ká má máa ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa ṣe lọ́jà káwa máa ṣe bẹ́ẹ̀ ibikíbi táwa bá ti wà àìsílẹ̀yìn àìsíbára wa. وقال عن أبي يحيى وقيل أبي محمد سعد أبي أسماء بفتح لها المهملة كان الساء المثلثة الأنصاري رضي الله تعالى عنه قال انطلق عبد الله بن سالم انطلق عبد الله بن سالم ومحيي صاف بن مسعود إلى خيبر وهي يومئذ صلح فتفرقا فتفرقا فأتى محيي صاف إلى عبد الله بن سالم وهو يتشحت في دمه قتيلا فدفنه ثم قدم المدينة فانطلق عبد الرحمن بن سهل ومحلصا و وحويصا ابن مسعود إلى النبي صلى الله عليه وسلم فذهب أبو الرحمن يتكلم فقال كبر كبر وهو أحدثكم فسكت فتكلم فقال أتحلفون وتستحقون قاتلكم وذكر تمام الحديث متفق عليه وقوله كبر كبر معناه يتكلم أكبر anabi sallallahu alayhi wa sallam nínú ẹgbẹ́ wa yìí ǹjẹ́ dìsì ìfẹ́ kọ́ wa òun ni ká fi àgbà sípò àgbà ká máa ti àgbà wájú àwọn tó bá ti wá lọ yálà ọjọ́ orí yálà ipò náà jù wá lọ ká tì síwájú níbi àlámọ̀rí ìdásọ́rọ̀ أبي سورة أبي رجوع وني أنا أبي يحيى وقيل أبي محمد صالح بن أبي حسن بفتح المحملة وإذ كانوا ساء المثلث الأنصاري قال ونبدأ انطلق عبد الله بن سعد ومحيص وابن مسعود إلى خيبر عوام أبناء بن مسعود wọ́n lọ sí Khaybar Khaybar ìlú kan nílẹ̀ lárúbáwá ni ìdá ti pé hmm. padà bọ́ sọ́wọ́ àwọn mùsùlùmí wíwá ìnábi sallallahu alaihi wasallam anábì sì ti sólótò pẹ̀lú àwọn Yẹhudi tí wọ́n bẹ̀m̀bẹ̀ ẹ̀ náà débẹ̀ ọmọ ìgbèbí ọmọ ìmọ̀sán dídíà ẹ̀ má gbógun ti wà àwọn náà gbógun ti yìí fàtàfàrọ̀lọ́kọ́ wọn ni àwọn méjèèjì tí wọ́n lọ sí Khaybar ó ní abdullahi abdulmi bursal àti muhayyisa àwọn méjì wá ń pín fàákà muhayyisa ilà abdullahi bursal ó yàtọ̀ shahad fi dámihì fatilẹ̀ débi pé abdullahi abdulmi bursal nígbà tí ó fi ó ti kò lè rìn dáadáa ní ẹ̀mọ́ rẹ̀ tó ti rẹ̀ yẹn látara ọgbẹ́ tó wà lára rẹ̀ so ó sì gbé nìkan dání pé ẹni ìkọ̀ sílẹ̀ ẹni tí wọ́n ti ẹni tó ti kú ni ó gbé dání padà fáwọn àmì ó sì ń tìmọ̀ pàtó balẹ̀ Madina nígbà tí wọ́n dé lu Madina فانطلق عبد الرحمن بن سعد فمحيص حويص ابن مسعود الى النبي صلى الله عليه وسلم عميد ولا بلد صلى الله عليه وسلم وفي صورة fàtàbà abdulrahman yatakallam èyí tó já àbúrò òun wá fẹ́ sọ̀rọ̀ síwájú ẹ̀gbọ́n qab anabi wa da anabi wa da wa da dúró anabi da ó alákẹ́ anabi ní kẹfẹ kẹfẹ jẹ́ kí àgbà rẹ sọ̀rọ̀ jẹ́ kí àgbà rẹ tó sọ̀rọ̀ wọ́n wọ àdàfẹ́ pọ̀ òun sì lẹ́ni tí ẹni tí ìyẹn ni ẹni tí wọ́n dá lákẹ́. wọn tó kéré ìlú wọn fasakata wọn dákẹ́ àtàkàlàmà àwọn lẹ́yìn wa sọ̀rọ̀ wàkàrà alẹ́gbẹ̀ẹ́ wa náà kàhálẹ fóònù ọ̀sẹ̀ ṣẹ̀ṣẹ̀ fóònù fàtílà fún alẹ́gbẹ̀ẹ́ ni ǹjẹ́ ẹ lè búra tẹ́ ẹ sí ẹni tí ó pa èèyàn yín tẹ́ ṣùgbọ́n ní tí wọ́n fẹ́ lò bẹ́ẹ̀ lọ́nà ni pé ìyẹn máa ń fi ọ̀rọ̀ sẹ́nu àgbà ni kódà kìí ṣe ọ̀rọ̀ nìkan gbọ́ àlámọ̀rí a máa ń fi sí ọwọ́ àgbà wọ́n ní ẹnu àgbà lèdè tí igbó ó ṣe ìwọ àti bọ̀dá rẹ̀ wọ́n rán yín ṣẹ́ ẹ wá dé alẹ́ tí ó ṣiṣẹ́ agbára ẹ̀ ìdíjáde lẹ́wájú kódà bá ara rìn lágbàlagbà a máa ń rìn lẹ́yìn wọn àbí lẹ́gbẹ̀ẹ́ wọn àyè máa ń rìn iwájú wọn tuntun yé a lẹ́yìn àbílẹ̀bẹ̀ àìmọ́rin níwájú àgbà alàgbà kò torí ẹ̀ máa ipò àgbà ipò ní ipò àgbà ipò ní kéde orí yẹn kan nìyẹn fi jágbà ìmọ̀ ara ẹ̀ náà ni wọn sọ ábàbí níwájú lọ́sì ọmọ tó bá wọn mo jọ mọ àrùn bẹ́ẹ̀ jẹ́ pé ẹ̀ ní mọ ànẹ́tì jẹ́ láàrin wọn lọ àmọ́ kọ́ máa ní iwájú bẹ́ẹ̀ náà bàbá ló lọ́wọ́ nínú mọ̀lẹ́bí so nítorí àbámọ̀ tó jẹ́ nǹkan yìí nǹkan ipò ńlá òun náà lájẹ kó máa ń pa wájú ààrẹ ni ohunkóhun lè ní ohunkóhun lè ní àbúrò mi ni àbúrò yìí ni ohunkóhun lè ní àbúrò yìí ni àmọ́ tíbi tọ́lọ́run bá tó yàn sí ká tó bẹ́ẹ̀ òun kọ́ ló tó rẹ̀ ẹgbẹ́ ọlọ́run ló tó bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ tá a bá ṣe báwọn a fẹ́ sílẹ̀ fúnlẹ̀ ẹ̀sìn tí wọ́n ń pè ní kásádùn sí lára yóò fẹ́ wáyé. وعن وقال عن جابر رضي الله عنه وعن النبي صلى الله عليه وسلم كان يجمع بين الرجلين من قتلى أهد يعني في القبر ثم يقول أيهما أكثر أخذا للقرآن فإن أشير له إلى أحدهما قدمه في اللحب رواه البخاري النبي صلى الله عليه وسلم وني أو الصحابة ثم كل يوم أهود ثم شهد بارك بي وما في السماء ولا النبي صلى الله عليه وسلم إما أنسي يميت وأنسي يميت يزمون سعريكم láhàd ká gbẹ́ sáré ká wọ́n tún gbẹ́ wọnú lábẹ́rẹ́ lábẹ́ náà pé láhàdé nìyẹn so ìfowópamọ́jú ló àfikèdè sí but anábìrán bẹ̀rẹ̀ pé ayélujára akitaru akitaru kùrán káni nínú wọn tó mọ kùrán tó bá mọ kùrán yọkọ lọ síwájú ìkejì tí ò mọ kùrán rẹ pé ó wà láyé nìyẹn wọn á da ìfẹ́ pọ̀ rẹ kẹtùlẹ́ mọ̀ tó túmọ̀ sí pé ọlá tí ó ní mímọ̀ tún máa ní lẹ́yìn ikú ó tún di ọlá táláyè nǹkan máa ní lẹ́yìn ìkùlọ̀ sọ̀lẹ́gbẹ̀sọ̀lá máa ń ṣe bẹ́ẹ̀ ó tún máa sọ pé ipò àgbà nípò àgbà ó máa jẹ́ ipò onímọ̀ lójú mọ̀ ó máa jẹ́ ipò ọlọ́lá lójú ọlọ́lá ó máa jẹ́ wàhálà wàhálà ni وعن ابن عمر رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال أراني في المنام أتسوق بسواك فجاءني رجلان أحدهما أكبر من الآخر فناولت السواق الأصغر فقيل فقيل لي كبر فدفعته إلى الأكبر منهما رواه مسلم مسندا أو مسندا والبخاري تعليقا النبي صلى الله عليه وسلم يعني أراني في المنام يعني أموري لجوالا اسم الله ونبي الله òdodo ni wáàyè ni kò sí hallucination kò sí níbi aláwa níbi ọlọ́run ó lóun rí lójú àlá àtẹ̀sọ́ work gbèsè wáàkìn tó ń rún pákó fàjá àmì ìrọ̀jùláàni àwọn méjì àwọn èèyàn méjì kan wọn á bá òun gbogbo àdúgbò máa àtúmọ̀ ní àkọ́ ẹnìkan dàgbà ju ẹnìkejì lọ ẹnìkan dàgbà ju ẹnìkejì lọ fanawal tu àṣewà paul asgard òun wá fún òun wá fún ètò kéré pákó fàkìlà wọn wá sọ fóun lójú àlá wípé kẹ́pì àgbà ní kó fún padà fáàtù fún èyí àkùbárò nínú ìmọ̀ òun wá gbà òun wá fún àgbà ẹ̀kọ́ nìyẹn pé ipò àgbà ní fi rẹ́yìn jẹ́ o ìpínlẹ̀ Yorùbá wọ́n ní kó àgbà wọ́n ní máa ń fi àgbà rẹ́yìn jẹ́ ní ní ti àgbáyé náà wọn ò sọ wípé tí ì bá ṣe ẹ̀tọ́ àgbà kẹfún àgbà rà ní tó bá jẹ́ ẹ̀tọ́ àgbà àlẹ́ fún ọgbà ẹ̀yìn ìgbà mẹ́rin ló gbà lọ́wọ́ mi ó gbà lọ́dún kan náà lọ́dún ọdún àgbà náà ni àgbà náà ni èyí ò túbọ̀ sí pé tí wọ́n bá wá gbọ́ ọdún kan lọ́wọ́ yẹn náà ní kó máa wá gùn wọn gàràgàrà ẹ kó máa ṣe tí ò tọ́ kánkó ẹ̀ sáké òbí kó máa ah, bẹ́ẹ̀ mọ́tò lórí oníkan ìdámọ̀ fi lẹ́yìn ẹ̀jẹ̀ ní yorùbá nù ìyẹn ọlọ́dà ní ẹ̀sìn islam àmọ́ àwọn náà tẹ́nìkan oṣù kan jùlọ tó fọdún kan jùlọ tó fi ọdún méjì jù ẹ lọ ó rẹ́spẹ́tì àgbà ojú ẹ lọ ọ̀nà ọdún mélòó náà ni ọdún náà ni ẹ yá parí parí yọkọ̀ òní yọkọ̀ òní yẹn so bó o bá sì ṣe bẹ́ẹ̀ fẹ́ nìkan wọ́n ó sì bẹ́ẹ̀ fún wọn náà tí wọn náà sì ní gbádùn nǹkan máa torí ẹ̀ àwọn tó bá jù wá lọ nínú mọ̀lẹ́bí a máa ṣàpọ́nlé wọn àwọn tó bá ń bọ̀ lẹ́yìn àwa náà wọ́n lè ṣe àpọ́nlé àwa náà. وقال عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال صلى الله عليه وسلم إن من إجلال الله تعالى إكرام ذي الشيبة المسلم وحامل القرآن غير الظالم فيه والجاف عنه وإكرام بالسلطان علم وقصد النبي صلى الله عليه وسلم oni kẹmọ dájú ó ní nínú ìgbé ọlọ́run tóbi ìbàbàrà ọlọ́run ìkàǹkà ọlọ́run nínú ẹ̀ òun náà ni ìkìrọ́nù di ṣéǹgbà ká máa ṣàpọ́nlé àwọn tí wọ́n jù wá lọ lọ́jọ́ orí wọn ni wọ́n wá lọ fún káàkiri ẹlòmíyè nínú fún kí wàá jù lọ torí pé tí máa ń bí ṣébà ẹnu tí máa ń pè ṣébà tí máa bí ó pọ̀ wàhálà máa bí wàhálà kí ẹ máa ronjẹ gidi a máa fà ọmọ twenty years tí ó ń fún wọn pọ̀ ní gbogbo agbájẹ́ àwọn sì wà ní twenty five àwọn twenty káàmù wọn lè dẹ́gbẹ́ nínú funfun ara wàhálà ló bí ṣe díẹ̀ but nínú àdámọ̀ àgbà inú fífún wà ń bẹ káàkiri máa mọ̀ pé a ẹni yí àgbàlagbà ní inú fífún wà ń bẹ so àwọn tí wọ́n dàgbà ní funfun ànábì sọ wípé ìmọ̀ ṣàpọ́lé wọn ó pàtàkì pàtàkì jùlọ kó tún wá jẹ́ mùsùlùmí kó tún jẹ́ mùsùlùmí béèrè lórí funfun náà tá a bá rí pé ẹni yìí dàgbà jẹ̀mọ́ ìdí àṣàpọ̀lé ẹ̀ ìsìláàmù nìyẹn o àgbà máa ń kànyàn ni àgbà máa ń kànyàn ìntàgbà sì ti rí ojú ọmọdé ò lè rí o lọ́sùn máa ń ní ìntàgbà ibi tágbà jókòó ìntàgbà rí lórí ìjókòó bọ́mọdé bá gun bí lọ lè rí lọ́sùn máa ń ní tabala ní aṣọ bí àgbà àlè lékìsà bí àgbà. at least sọ́dà tó dá pé pẹ́pẹ́ ni ẹ gan-an oníwọ̀nranwọ̀nran náà ni ọjọ́ orí rẹ̀ ẹ kà fún ọjọ́ orí ẹ̀ èsì kà fún oṣù wo seven to two eighty ẹ kà ní funfun tòun tí kò gbọ́n sí ìran tó bá ṣe láyé ẹ̀yìn sì kà fún èyí tẹ́ ẹ bá kà fún àwọn yóò rẹ́yìn náà pé ẹ̀yìn àgbà fún ẹ̀ sì kà fún ṣùgbọ́n tó ṣì dàgbà náà nìyí oṣù wo sixty seventy ìyẹn máa ń bá ìyẹn máa ń bá àgbà nípò àgbà ni títí nínú àwọn àṣà tí máa ń bẹ lára àgbà àkọ́kọ́ ìráyésá àṣàjẹ kí ló kí ló fẹ́ kù fún wọn láyé ẹ owó sẹ́fúntì àti ìwọ náà dákun ẹni tó gùn ẹ tó bá tiẹ̀ wá gùn gùn gùn gùn tó yóò gùn tó sẹ́fúntì ó ti lò rí ẹ so ìgbésùn wọn pé o ti ná gbòòrò o ti ná gbára o ti ná para o ti ná poro tó kù fún ọ tó ń lò ìráyé sá àṣàjẹ kí ló ti jẹ láyé nílẹ̀ bákan náà àṣàsọ àṣàsọ ọ̀rọ̀ ìmọ̀ bẹ fún àgbàlagbà tẹ̀ fi rí àgbàlagbà fún mọ́ ọ sọ̀rọ̀ láì pòwe. ẹ ní yàgbà tó mọ sọ̀rọ̀ láì pòwe àfẹ́gbáyé pé ọ̀dọ́ tiẹ̀ gan-an kò ló lọ́dọ̀ àwọn àgbàlagbà ẹni bá lu ọ̀dọ́ ẹ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà tó náà bá dàgbà nípòwé àwọn nǹkan tọrọ lẹ wàá wọn mọ sọ yìí òwe sì nìyí ẹ̀kọ́ ńlá òun lòwe tí ọ̀rọ̀ àgbà kì í pọ̀ so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn sì máa ń bá gbà lẹ́nu tí ẹ pítọ̀ ó ẹ ó ti mọ ohun tó wálé ayé wá sí eré ọmọdé ti kúrò fún eré ayé ó ti bọ́ ọ lẹ́ẹ̀ lára tó má gbà nìyẹn àmẹ́lòmíì nìyí ní tó lò lọ́dọ̀ wọ́n ran wọn dátì dátì pátipàti ló ṣe òun náà ló dàgbà mọ́ ní tá a bá sì ṣe lọ́dọ̀ náà ẹ máa ń dàgbà mọ́ ni. wọ́n ní màá ṣáàbà ṣe ń ṣáàbà bí ẹ bá dàgbà ju nǹkan ní tá a dàgbà ṣe náà ni ó bá wa dàgbà bó ṣe rí nìyẹn láti máa kí wọn ọ̀dọ́ wa lánàá tún ṣe. Money á ní a fool at first. is a fool forever ìtumọ̀ ẹni yẹn. àgbàlagbà ní ìfẹ́ kó yí kó yí padà ó ti létí ara ti yí ara ti gan ọkàn ti lé ó wù kó yí padà àmọ́ kò rọrùn. so kẹ́mọ̀ arágbàlagbà mi ní ilé yàtọ̀ àlùlọ yìí mọ̀ ní ìtasùmọ́ ìtasùmọ́ bó ṣe burú tó àgbàlagbà tí mo gógóró yó àgbàlagbà ní sixty sí seventy ó ti mo gógóró yó wà lọ gbé sọ́wádìí màálù àgbàlagbà <laughs> náà dùn ní nọ́mbà tó ń lé kò tún lé nọ́mbà tó ń lé ṣe nọ́mbà fẹ́lẹ́ yìí lẹ́gbàá ṣe àwọn ọmọ ọmọ kékeré ní àgbàlagbà fi ẹ nọ́mbà fún lẹ́gbàá bá ní ìjàmọ́ kò sáàgùn níbẹ̀ wọ́n là kúrò níbi nígbà yìí ìlú kan màálù ìpò mọ̀ gógóró yó màálù ó gbé tí wọ́n àgbàlagbà náà nù àgbàlagbà míì sì ń ṣe wọnàwọnà ó sì ṣe láńgbáláńgbá kì í ṣe láńgbáláńgbá káàkiri yóò mú mu kú mu yóò mú mu kú mu rẹ́gẹ́dì ó sì pèrè lágbàlagbà àgbàlagbà míì kò ní àkáyè rárá tó bá lanu sọ̀rọ̀ báyìí ah bàbá ọ̀rọ̀ tẹ́ sọ yìí ìgbẹ́ tẹ́ sọ o ó wà bẹ́ẹ̀ ní àwọn àgbàlagbà tó gbé ìlú àsìkò ọ̀dọ́ rẹ̀ nìyẹn ìbára máa ń sọ ní ọ̀rọ̀ wọn ní òun lọ lọ́nà ó pàdé àgbàlagbà ó ní kó fún ẹ mọ̀ràn ṣe mọ̀ bóyá wíìrì gan ló ṣe dàgbà ọ̀rọ̀ dídí ni òun lọ lọ́nà òun lọ lọ́nà bá pàdé àgbàlagbà kàrá láti fún mọ̀ràn à tí ó fún ọ ìmọ̀ràn tóun náà fi dàgbà náà ni ó fún ọ torí dáàbà ní àyè fún ni torí ẹ kágbàlagbà náà mọ àwọn ara rẹ̀ àwọn ọmọdé àá sì máa pọ́n àgbàlagbà lé nínú wọn wàhálà ìfọ̀hánì rẹ́rì rọ́ọ̀lì fìhí wọ̀lìjà fi àníhù àwọn oníbàlù kùránì náà a máa fún wọn lé àwọn onímẹ̀sì ló jẹ́ báwọn fún iṣẹ́ àwọn oníkọjá àlà. báwọn aláṣẹ ètò wọn náà máa fún wọn lé torí pé ara wọn láti gbàmọ̀ torí pé àwọn oníwọ́kọ̀ rẹ̀ ti wá dúdà kù sí. ẹ̀rẹ́ àwọn tó bá kọjá àlà nínú mẹ̀sìn àbáwọn tó ń ṣàṣe ètò àyè gba ìmọ̀ lọ́dọ̀ wọn ànábì ló sọ̀rọ̀ eléyìí wọn ẹni rẹ́ẹ̀rì dáálí fíhì ọ̀jáfì àyìnbó ní ẹ máa ti kọjá láti ibi ìmọ̀ ẹ̀sìn wọ́n dọ́dọ̀ rẹ̀ gbàmù ẹni tó sì yẹ pé tọ̀ ó fọwọ́ yẹpẹrẹ mú mẹ́ẹ̀sìn tó sì pẹ̀lẹ́ nímọ̀ mọ́dọ̀dọ̀ ẹ̀kẹ́kọ̀ọ́ yóò bá ti yẹn jẹ́ àmọ́ àwọn tó ń bẹ nígbòdògbòdò fọ́ ìmọ̀ bẹ̀rẹ̀ kristi gẹ́gẹ́ bọ́lá ṣe sọ àwọn táwọn gbàmù lọ́dọ̀ wọn nìyẹn ìtàn máa ń wí láàmà sí nàmánà jìnà sí ájìnà sí ní tí ò bá yé wa àwọn tá a mọ̀ bí òun sì yẹ so àwọn ní mímọ̀ a mọ̀ ṣàpọ́nlé wọn eléyìí náà nínú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣúná láwùjọ ta tún ṣàfẹ́kù ẹ̀ náà nìyẹn àìfẹ́ máa ń ṣàpọ́nlé àwọn afáàfin náà nígbà tí ìgbàlódé àwọn onídìí àdùnnú ò bí ìyànjá kọ́mọ́ta kó kódà yóò tún kọjá àlà ìdìjà pọ́nlé kò bójú àìgbéwájú onígbọ̀n sọ̀rọ̀ àìgbéwájú onígbọ̀n níbi ìrìn èrè nù àìmọ àìdítuwo torí gbónímọ̀ ìdí èèyàn ṣe káwá torí ẹ̀kọ́ ìmọ̀ tí mo lọ́dọ̀ rẹ̀ àbí káwá tán alábùkù ìyẹn dé mímọ̀ ọ̀sọ́ di mọ̀lẹ́kà bẹ́ẹ̀ ni ra ṣé ṣéèfù náà ni wọ́n ṣe rí a láìláà wọn àgbẹ̀ tiẹ̀ ṣàfàmù rárá kílélé kílélé tí ìdí ṣàfàmù àfà náà ni èèyàn lè èèyàn a máa dẹ́ṣẹ̀ a máa ṣubú a máa dìde tó wà nítorí pé onímọ̀ ṣe àṣìṣe káwá torí eléyìí lè káwá káwá sọ di oníyẹ̀yẹ́ ẹ̀ kálà ní gba ìmọ̀ lọ́wọ́ rẹ̀ mọ́. tábà síbẹ̀ kò sí apá kan tá a ẹ̀ kò sí wọ́yẹ̀tọ́rọ́ọ̀dì the sultan alamọ́sọ̀sì láti máa ṣàpọ́nlé àwọn aláṣẹ àwọn olórí àwọn olórí ìlú tí wọ́n dúró déédéé ká ṣàpọ́nlé wọn. ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam onáàlì ká tẹ̀ láṣẹ wọn wọ́n bá pa wá láṣẹ á sì dé ẹ̀ múlẹ̀ lókùngbà tí àṣẹ mi ò bá ti ta ko òfin ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run. وقال وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنه قال قال رسول صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم ليس منا النبي لي واتو فسوي كيشي واتو النبي موا ẹni bá sì mú irú wà bẹ́ẹ̀ kò fi irú wà bẹ́ẹ̀ kọ́ ṣòro wà náà ni kí ni wà náà má lẹ́nu yára kan sọ gíra náà ẹni tí kì í bá ṣe ìkẹ́ àánú àwọn ọ̀dọ́ àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ ẹlòmíì sójà ni máa kára máa lé àwọn ọmọ tó kéke gbogbogbò ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọmọ kéékèèké kàdáríkà fún sómi nǹkan bílẹ̀ ibi tẹ́yìn náà gbà kọjá rù wọn ó ṣeré eré wọn eré wọn kàn wọn ọmọdé eré lọ kí ni nǹkan mọ́mọ́ kó mọ bẹ́ẹ̀ ronú owó wọ́n bẹ ronú owó epo one two per litre àpárá síbú nìyẹn àwọn ò ní ìdìbò lẹ́yìn wọ́n èdè stéèjì yẹn èdè stéèjì yẹn ẹlòmíràn kan àwọn ọmọ náà kú náà ẹ òbí mi náà tí ò ní ṣe àwọn ọmọ rẹ̀ bá nà ó bá nà ọmọ náà ẹ gbọ́ ọmọ àwọn ọmọ ìbò àwọn ọmọ ìbò máa ń tọ̀lé ìmọ̀ àná ṣe pápásì kí náà bí ṣe. káàdì wàá sọ pé lójú oorun àánú eléyìí ò dáa eléyìí ò dáa wọ́n yẹ sọ fún yàn kí yàn má tọ̀lé wọ́n yẹ sọ fún yàn má yàgbé ara tó bá tó stéèjì tí ò ní tọ̀lé tí ò ní yàgbé tí ò ní yóò ṣẹlẹ̀ ọmọ yóò ṣẹlẹ̀ tó bá tó stéèjì náà wá tó stage yẹn yóò ṣẹlẹ̀ àmọ́ àṣẹ àfẹ́kọ̀ọ́mọ́mọ́ ronú bá àṣẹ ronú ẹlẹ́yìn ọ̀bà wọn ká má máa lè má àwọn ọmọ nílẹ̀kùlé ká kẹ́ wọn ká ṣàánú wọn kán bá wa ṣeré káwa náà bá wọn ṣeré àmọ́ tó ti bẹ́ẹ̀ ká máa rántí pé ọmọ ni wọ́n òbí làwa òbí sì máa ń pọmọ láṣẹ a gbọ́dọ̀ bọ́mọ ṣeré délẹ́wù wípé gàgá tó wà láàrin wa sọ́mọ yóò wá fàyà á pa láṣẹ kò ní lọ kò ní dáhùn tó bá pa wá láṣẹ àwọn wà dáhùn àárẹ̀ yọ̀dá bad parenting wọn pè léyìn arábìnrin sallallahu alaihi wasallam wa ya'rifu sharafaka béèrè náà arábìnrin bẹ́ẹ̀ náà òun lọmọdé tí ò pọn àgbàlagbà lé tí ò mọ iye àgbà ìwà yẹn nìyí kì í ṣòwò wà nábì wà nábì ní kíyàn ya láì ní ti jù wà á nọwọ́ sí bàbá rẹ̀ ó ń nọwọ́ sẹ́gbọ́n rẹ̀ sàlámù alẹ́ wà á nọwọ́ sí wọn ó ń nọwọ́ sáfà rẹ̀ ó ń nọwọ́ sọlọ́wọ́ òní ó lẹ́kọ̀ọ́ wọ́n lọ́ọ̀ kó sálámà àwọn ni ó nọwọ́ sí ọ bí wọ́n ti náwọ́ sí ọ gbé ọwọ́ rẹ ọwọ́ rẹ kó gbé kọ́ wọ́n á náwọ́ sí wọn rárá ògbé tí mo ìwọ ló kọ̀kọ́ sálámà sí wọn àwọn ní wà náwó sí ọ wọn ní wà náwó sí wọn ẹ wà dọgbọwọ tí wọn bá ti wá náwó sí ọ mọ wọn ẹ̀yin ẹ ti náwó sí péré ẹkẹ ẹ ṣàánú rẹ náwó sí ẹ ẹsẹ ẹ̀kọ́ tó dábàá lò àwọn náà wá ti náwó sí ọ wọn náwó sí wọn ṣòye wọn ṣàpọ́nlé ní dèédé tó wà ní ọrùfù ọrùfù yorùbá ni wọn ìran yorùbá a máa kíyàn dáadáa a máa ń lọ́yàyà àwọn ìran míì nínú ọ̀nà ọmọnìyàn wọn ò lọ́yàyà ọmọ tó yàn àwọn ọmọ tó jẹ́ bẹ́ẹ̀ wọn ò ní. àmọ́ nínú ìran yorùbá ó lọ́yàyà ó lọ́lé àná sáwọn àlùkò wáyé ní tẹ̀lé bá gbẹnu rọ̀ bá ń kọ́ ó fi ọ̀yàyà sí sáwọn àlùkò sáwọn ẹ̀rọ sáwọn ẹran sà ara ní kọ́sà ó máa bí bí bójú wí hun yóò máa rìn wọ́n ni ọmọlúwàbí lọ́mọ yìí ọmọlúwàbí àwọn alùpùpù àyùkù sọ̀rọ̀ ẹ̀yà ẹ̀dá ẹ̀ṣà kiri akíbi ìgbọ́lẹ̀ rẹ̀ yìí bákìbì mi ẹ̀rú wọn bá gbé èyí sáà ti fọwọ́ sójà báyìí tó jọ lọ́wọ́ ìbẹ̀ṣẹ̀ máa rí ìdìbò tí wọn bá bọ́ sípò náà wọnú ìrù bẹ̀rẹ̀ àwọn owó fẹ́rẹ̀ yà sí Yorùbá ni wá sáwọn alẹ́kùn sá wọn ní okúnlẹ̀ wọn ní odọ̀bálẹ̀ eré yìí sí mẹ́rin táwọn afáàkà ń sọ ní wọ́n dà wọ́n wọlé wórówóró ní o kákúnlẹ̀ ká dọ̀bálẹ̀ kò sínú súnà kò sínú ẹ̀kọ́ islam islam muhammad sallallahu alaihi wa sallam kò sílẹ̀ àwọn tó bá ń gbọ́ táwọn kan sọ wórówóró wọn àwọn ará ní bẹ́lẹ́ tí wọ́n nu kò tẹ̀sí kan tí wọ́n mú wá lórí ẹ̀kọ́ sí lórí àwọn àyà mi táwọn mi gbé yẹ̀wò ó yàn yàyà kódà bàbá rẹ̀ àwọn kan jù ẹ lọ ládùúgbò àwọn alẹ́kùn àṣàbà ẹ̀rọ sa ẹ̀ka lọ sa ẹ̀rọ sa ẹ̀kúṣe ẹ̀rọ sa ẹ̀rọ sa ṣẹ́kọ̀ọ́ ẹ̀rọ sa gbogbo ẹ̀ ara Yorùbá ni ara Yorùbá wa ni ẹ̀sára mi wáyé sọ̀rọ̀ wọ́n á bẹ̀rù rẹ̀ láì pé lágbáwá ló tọ̀ lágbáwá ló tọ̀ fúnra lágbáwá ló tọ̀ àrà sára mọ́tàmọ́tà ó bu àbí tí aláwọ̀ sára láfẹ́ lára sára náà ni lára ọ̀yẹ̀yẹ̀ ọlọ́dọ̀ tí wọ́n ni àwọn sàhábà àtàlẹ́gbà tó wọn wọn ni labaik labaik mo jẹ́ pé rẹ wà sàdáìk wà sàdáìk ọ̀yà yá sára ọ̀yà láti ṣíwọ́n àwọn òun mọ̀ gbòó ẹ kò sí yẹn nínú àṣàrí ti wà káwà lè fún ọ á ìfẹ́lá ẹ̀rọ sàrẹ́ káàbọ̀ sá ọ ojúṣe ni ẹ̀rọ sàrẹ́ káàbọ̀ káàbọ̀ káwà lè fún àlùkò sàrà káwà lè fún àlùkò sàrà. sáàlì parí sọ̀rọ̀ kí ló dé sálámù ọlọ́run ní ọ̀rọ̀ ìpín ọlọ́run ní ẹ̀ka máa sọ̀yàyà. sòrúrù orúfù lára kíkí òní ń bẹ̀ àmọ́ràn kúnlẹ̀ dọ̀bálẹ̀ jama kò sí ẹni ní islam. ayé àlù yusufu tọ́lá ọmọ mọ́ríkà sí ní ìjọba ní lórí gúmbà yìí ṣé ẹni kan ẹ̀yẹ ní ìyàn tó dọ̀tún wá kúkú. ọ̀gá lọ́dún sì sọ pé ilé ayé tù áhàdà aṣáára káwọ́ kàbá wà ṣẹ́mùsọ̀ wàlẹ̀ fún àwọn sátidì sátidì sátidì àwọn sùpà òrùn gan wọ́n tún forí balẹ̀ fún alábẹ́bí yusuf bóun náà yẹ forí balẹ̀. ẹ̀rí nìyẹn pé ìyẹn máa ẹni káwọn yẹn máa forí balẹ̀ fẹ́ yìí náà ṣe ẹ̀rí lélẹ́yìn sẹ́rí náà. ẹ máa tó ṣàrùn ṣàrùn ló wà. تصویر کر چاہتا نعم ان شاء الله اما تسوى دي نسوي امبو وكوادي ما وان ان شاء الله عاد نسوي وصلى الله على سيدنا محمد وعلى اله واصحابه وسلم والسلام عليكم ورحمه الله في رواه 1 2

Nam alhamdulilayi ìbéèrè wáyé pé ọ̀rẹ́ wa kí wá bẹ̀rẹ̀ àwọ̀ àbálọ̀bẹ̀ wò àbálọ̀bẹ̀ wò nílé rẹ̀ ìtàwá ti débẹ̀ náà yé kákan ká jókòó kákan jókòó sí ìtàwá ti kí rárá. Eko yẹn náà láti bẹ lò àwọn náà sọ aláàlọ bẹ́ẹ̀ wò alọ bẹ́ẹ̀ wò bàtà àti lọ wò so àjọ kí ó fún wa ní ìyọ̀ǹda tó bẹ́ẹ̀ pé àlọ bẹ́ẹ̀ wò ó ti di pé àwọn ilé ara wa anytime ẹ̀hẹ̀ so ìsàbùrù níbi n'igbe kò sí níyàwó àánú sí níyàwó àdẹ̀mọ́ wọlé ara wa anyhow anytime any ẹ̀hẹ̀ kò ń bẹ̀ àmọ́. ó ti gbalé a sì fẹ́ lọlé a fẹ́ lọ kí àmì àmì sàdédé jókòó bá bẹ́ẹ̀ ni ìjọ rẹ̀ ó wà o àbá àmì sàdédé jókòó a lè kó fún wa níyàn ìgbà lónà ó fi rí i pé a afẹ́kọ́ bóun lò ọ̀kan mi ẹlẹ́ẹ̀kejì tá a bá ṣàkíyèsí àárín yẹn dáadáa níjọ́ tá a bá níyàwó náà ó lè fẹ́ mọ ẹgbẹ́ wọlé wa ẹni àgbà nínú mi lọ́rẹ́ náà prince yóò mọ mímọ́ ni yóò mọ mímọ́ ni èmi gómìnà ni èmi gómìnà gómìnà kan ó kànlẹ̀kùn tó tó wọlé tó ojú ọ̀rẹ́ wa kò jù kò jù ọ̀rẹ́ wa bójú ọ̀rẹ́ wa tó bá bá wa lálejò tàbá ní kó padà sí yóò padà tó bá sí kànlẹ̀kùn tàbá ní kó dúró náà ọ̀ka lọ bá ń ta àwọn akẹ́kọ̀ọ́ wọlé náà ah, kan tó lè wọlé wọn kò èrè ìṣẹ́ tó mo gbà ìyàwó mi dẹ́ sùn ó sùn sí yàrá kan tá a ní àánú síyàwó ẹ̀ sí mo á jájò ìyàwó ẹ̀ ìyàwó mi kùn mm. ara ẹ̀rọ <laughs> yorùbá nìyẹn so ṣẹ́rí ẹ̀kọ́ làwọn òfin bẹ́ẹ̀ ń tò lẹ́kọ̀ọ́ lónìí lòun náà fi tara wa kẹ́kọ̀ọ́ ìwé òfin dẹ́lẹ́kọ̀ọ́ now number two. Now. Now wọ́n lẹ́nu tí awọlé ẹ̀ tó gbà lálejò ká wọlé rẹ̀ a sì ti mọ̀ ẹ̀ kí wọ́n jókòó sí ṣé tá a bá wọlé ṣé a lè jókòó náà ni tá a bá ti mọ àyè máa ń jókòó sí á jókòó àmọ́ tá a bá ti mọ àyè ṣàdédé jókòó sí tá a bá rí ó súnmọ́ kó jẹ́ tẹ́kírímù àti tiẹ̀ òun náà nìyí èyí tó sì dáa tó tún dáa fún wa òun náà ìgbélé òtún àmàlẹ́ ìdí mọ́tò kò sí àmúdá fún wa ká sọ fún kájọ́ fún wa níyàn dandan ká jókòó níbi tá a lè kó yẹ ká jókòó sí ìdó dáa ni oye tó dájú pé tá a fẹ́ jókòó sí yẹn gan òun padà gbé wa dìde náà mọ́bọ̀ mọ́bọ̀ wọ́n jókòó báyìí. <laughs> so n tí yóò fi ní sí àbùkù rárá so o ni ká jẹ́ kí ó tọ́ka àbí tá a fún wa. five thousand. Mm-hmm ìtàn wa náà ìmáàmù tí ó dára tọ̀bílẹ̀ àdúgbò àdé sọ̀rọ̀ yẹn ni tó sọ fún dẹ̀mọ́ tó bá ṣe ìtàn kan pé à ètò ìfowópamọ́ tó bá ṣe yìí o àwọn nǹkan báyìí báyìí ọ̀rọ̀ báyìí ni mo dá o kò sí ọ̀rọ̀ yẹn.

náà. sẹ́nibọ̀ ló lè kí irun pọ̀ tí mọ̀mọ́ bá sẹ́ńlé látara òjò rárá rárá tí mọ̀mọ́ bá ọrùn tí mọ̀mọ́ bá ti fààyè jámù lẹ̀ àìsí jámù nǹkan mi ẹlẹ́ẹ̀kejì sábàrí pé mọ̀mọ́ wa nílé èdè bóde ṣe rọ̀ yìí kò fààyè jámù rẹ̀ lẹ̀ àníwò tí mọ̀mọ́ sẹ́ńlé káwọn àti jámù ara à ń ṣe bẹ́ẹ̀ so ẹ tí ó kì í jágò yóò ẹ tí ó rọ mí lè má bí màmú ti fẹ́ ní òṣèlú náà ṣoṣo lókùnbà tí tí màmú fẹ́yàn bá ti ta tí ó bá jọ kọjá àlàyé so àní òkú rẹ nọmọ pẹsẹlẹ opportunity ìjà ti jágò fáwọn àlẹ ní àmì nǹkan nígbà tá a ti dáná ìlú àwọn òkè òkè wa tá a bá kí àti kì í jágò wọn. pé tó ló bá ti rọrùn tó lè bá ti rọ̀ káàkiri ẹ̀ẹ́dì náà bá ọgbà sọ àsọtẹ́lẹ̀ pé tó bá ti rọ̀ káàkiri jámúù tòmí so áàkì jámúù àmọ́ kí ni òun dín wọn tó tó bá ti rọ̀ tí mo mọ̀ sọ àti òun òjò ló rọ̀ torí ẹ̀ òjò tí sẹ̀rí àfi jámúù rẹ̀ nílẹ̀ òun lè bẹ́ẹ̀ pé aṣọ wa. yóò aṣọ wa ń máa ń ru tábà wà nínú ògùn yẹn aṣọ wa ó máa máa ro omi ìní pé aṣọ wa yóò wà soap tí ẹ bá ti rí gbà àti tó wà ní náà. Mm-hmm.

náà lórí ìbéèrè kejì ẹni tí kì bá ṣe mùsùlùmí àìsà àwọ̀ àìlógbó ló ń sà fún mi mi ò dábọ̀ pọ̀ wọlé àmọ́ àìlógbó ló ń sà. ẹ rọra o ọ̀ká àbọ̀ ọmọ owó ilẹ̀ o àtúnwálé ah, nílẹ̀ Yorùbá ni ọmọ tuntun mọ́ sáà sáà ìtumọ̀ sáà ní sẹ́yìd aṣíwájú. àìsí ìlò sẹ́yìd fẹ́ntìkì kò ní mánì gbogbo ẹni dẹ́wà ló ṣe ẹ̀tọ́ tó sì ń lọ́wọ́ mr ẹgbẹ́ mr náà ní sáà my master i'm your slave la mùsùlùmí yìí jẹ́ slave lábẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí àmọ́ lè túmọ̀ sí pé àwọn àpọ́nlé tó bá ṣáà wà mú kámánù èyí tí ó bá ti tako ẹ̀sìn nínú ẹ̀ láàrin lẹ̀ ẹ káàbọ̀ òun ọdẹ mú ẹ káàbọ̀ mà ọmọ wo lẹ wọn rẹ ń ọmọ wo lẹ ta ọmọ wo lẹ ọmọ rẹ ọmọ rẹ ọmọ rẹ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ àpọ́nlé náà nì ó fi sàásì ó fi màá sí yorùbá là máa sọ yorùbá làjọ ń sọ ṣòwò ń sà yóò mà kódà á là á mọ níta wà gbélé àmọ́ tó bá jẹ́ mùsùlùmí ẹ̀ a máa ń lo sàtún bọ́lá ilé ìjọba lórí ìbéèrè àkọ́kọ́ wọ́n fún àwa àtẹ̀gbọ́n wa ní ìgbọ̀n ẹ̀gbọ́n wa ní ká é àwọn náà ẹ̀yin náà lẹ́ẹ̀pin ẹgbọ́n béèrè yẹn o ẹ̀gbọ́n ní ká pin àná èyí náà lẹ́ẹ̀pin ẹ̀gbọ́n wa pin tó mú sẹ́mẹ́tì òfò àwọn táàkì kò sọ̀rọ̀ mọ́ ìbá akọ̀nsídà àgbà náà ni wọ́n ní kó pin wọ́n sì ṣe pin ìfẹ́ ìṣòro sí torí pé kò sí lọ́ọ̀ tó sọ pé wọ́n máa fún ẹ̀gbọ́n àtàbúrò ní nǹkan agbọ́dọ̀ fún yín lọ́gbọ̀n nígbà. tó ẹ báwọn náà fún wa bá ní ókè o ẹ pín dọ́gbandọ́gba o yóò mú fifty àwọn mú fifty àmọ́ wọ́n kàn fún wa ní nǹkan wọ́n ní àgbè ti òkè tó bá fáwọn àti iṣẹ́ tó ti tó ń bá mú táàkì ó dà bí ò dà. <laughs> àmì sọ̀rọ̀ tó eléyìí tó ń dọ́gba fún wa kọ́ni ká sí dọ́gbandọ́gba déédéé àbí dọ́gbandọ́gba yóò lọ bẹ́ẹ̀ á dà á jì ní. àwọn tó bá gbé wa lọ́wọ́ tó tẹ̀lé méjì lọ rí bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe pin náà ẹ̀gbọ́n ni kó má ṣàkóso àbúrò àbúrò ni kó má rí fóun náà má rí inú àti ṣàkóso ẹ̀gbọ́n ìmọ̀ ṣàkóso ò túmọ̀ sí pé ó gbọ́dọ̀ jẹ́ the same thing láà dúklẹ̀ déédéé òun láàrò dọ́gbandọ́gba àsọfún wa ní wàásù dọ́rùn náà ní ẹ̀gbẹ́ friday náà ni dédé dọ́gbandọ́gba ò túmọ̀ sí pé èèyàn ṣe dédé bàbá dẹ̀ ṣe dédé ẹ̀mí yìí dọ́gbandọ́gba ti wọ̀ lóníkàlùkù tọ́sí la lóníkàlùkù. so kábẹ́yẹ̀ fẹ́ sí pé nígbà wọn ti fún wa ní nǹkan nì àti tó là á fún méjì káwọn mọ wọn fi ti kú ìwọ̀n fẹ́ nì ẹ wo bí àpẹẹrẹ ọmọ wa lè àbúrò wa lè àwọn ìkiri àwọn àtàwọn adágbà báyìí àgbà àwọn afọ àní búrẹ́dì kan gbé láti tẹ̀. ó ti tán so tágbà bá mú sẹ́fúntì tó fọwọ́ àǹtáàtì ó ti pè ó ti pè bá ti máa ṣe náà rìn torí ẹ̀ ló fi ní pé hmm, ìwọ pín ó gbọ́dọ̀ pé gan ìwọ ẹ̀mí ó ti fi ń kọ́ alẹ́ pọ̀ ni tábà pín tó mọ ẹ̀rọ gbígbìn ìyẹn tó ń bá wọn náà ó padà dàgbà báyìí báyìí báyìí báyìí ẹ̀bùn wọn fún wa ni wọn sọ wípé dandan ni ká pín in sí dọ́gbandọ́gba wọn sọ bẹ́ẹ̀ wọn ní ká pín wọn fún wa ni ẹ̀gbọ́n ló mọ tó tọ́ sápòrò dà. Ẹ yóò lè níbi iṣẹ́ ní ilé nínú èkó gan àwọn kan gbẹ ẹ pé ohun kan náà ni wọ́n ní kíkọ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ tóbi yé àkàn wá kan sí i ní láwọn ọ̀dọ̀ sọ saw sọ ẹ wá sọ ẹ wá sọ ẹ ẹ tóbi yé nù ẹ. No, I, ah, I'm equal. Where are you? Yeah náà ìbéèrè àkọ́kọ́ ni pé ìmọ̀mù tó yẹ kó kí ìfún wa pẹ́ ó pẹ́ gan-an làwọn ìjọba bá fún tiẹ̀ nìkan síwájú tóun kírun kọ́kọ́ kò yẹ kó lọ bàbà ìbéèrè yìí bì mí ọdọ́ kan náà lásìkò sápè mọ́mù kí ni condition bẹ́ẹ̀ mọ́mù lè wá àámọ̀ bẹ́ẹ̀ mọ́mù bẹ lọ́nà àámọ̀ máa ń bẹ lọ́nà á ṣe sùúrù díẹ̀ náà tí káwọn èèyàn wọn àti mọ́mù fi dé sẹ́pẹ̀ nu àwọn ẹ̀rọ̀mọ̀dánì ni àǹfààní ló jẹ́ fáwọn tí ò ti yan jáka ṣùgbọ́n sì jẹ́ ìrúnlẹ́yà náà ni. kò sí pọ̀jù náà ìpẹ́ranléyà ọjọ́ mẹ́rin láti ìpẹ́ranléyà tó a bá ṣe sùúrù dáadáa ọ̀ ká mọ bí tí mọ̀mọ́ wà bẹ́ẹ̀ mọ̀mọ́ tó súnmọ́ tó sì pété pé tí mọ̀mọ́ bá dé tẹ́nìkan fi ń ké ni ń lọ mọ̀mọ́ ní kápá àti tẹ́ni ẹgbẹ́ yìí nǹkan sì lè fẹ́ dàrú àwọn ò sì fẹ́ láìkẹ́ ẹni ẹgbẹ́ lè sọ lè sọ dagídí títí gbogbo wa di ọpọmọ yẹn so àbákún ṣe sùúrù kárẹ́ kí ni omi tó dé ọ̀ká pè bàbá wọn ni wọn mọ̀ ní wá mọ́ àwa lè yan àwọn kọ́mítì lè yan ẹni tí yóò bọ̀ wájú nígbà náà tọ́ wọn wá lẹ́ni tí wọ́n yàn ó kàn bọ̀ wájú aláwa kábàrà kan ló gbé ó sì ń kírun lọ ó sì kírun tán kábàrà kan sọ kò sí ìtẹ̀sí bá tùsà wáyé bì àwọn kábàrà mẹ́ méje márùn tá a máa mú lẹ́yìn tó jẹ́ bí àmì fún ìrìnkìn kò ṣe kò bànújẹ́ ìyá kò bá mi jẹ́ so súnà ni kábàrà yẹn súnà ni kí mọ́ mo ṣe òun ló dáa tí ò bá ṣe kò bá mi jẹ́ kò sí nítanà tí ó ṣe nítanà. nọ́mbà tí sàn ẹ nọ́mbà five àti nọ́mbà five. Okay. Nam, ìbéèrè wáyé lórí àwọn àwòrán nǹkan lẹ́mìí tí wọ́n máa ń wà níbi àwọn nǹkan tá à ń lò nílé bí àpò sìmẹ́ǹtì bíi pálí wọ́n ti pè pálí ẹ̀ẹ́. Eh, ìdùn fọyín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àkọ́kọ́ ká má lò wọ́n nílò ká má fi wọ́n ṣe nǹkan àpọ́nlé tá a mọ̀ àpọ́nlé tá a hangi ká má ṣe wọ́n bẹ́ẹ̀. ṣé ti ká bá ti hangi wọn lẹ́yìn ọ̀lẹ́yìn lẹ́sìn nílò nǹkan àpọ́nlé ni tó bá yẹ pé ibi kápẹ́ǹtì tá a mọ̀ ń tẹ̀ mọ́lẹ̀ ló wà kò sáà lọ nílẹ̀ tí ìbá ṣe nǹkan tó tóbi dọ̀gbàrà so ara pé kò sí dára nísìnyí tí o fẹ́ ní orí ajá orí epo orí èèyàn tí o fẹ́ ní bẹ́ẹ̀ la fẹ́ ha dànù bẹ́ẹ̀ la fẹ́ ya dànù bẹ́ẹ̀ ìnira yẹn ó pọ̀ fún mi tó bá rí bẹ́ẹ̀ so a gbìyànjú láti kó wọn síbì kan tí ìṣẹ̀kan tá a máa rí gbogbo lórí àwọn láìlọ́ọ̀nù lórí àwọn ẹ̀ kárí táwọn kó láìlọ́ọ̀nù sí nígbà tí wọ́n bá fún káàkiri nílé àti ìyẹn ẹlẹ́ẹ̀kejì ọ̀já tó ní àwòrán kan lẹ́nu bí ẹranko eléyìí ni kò dáa a lè parọ́ yẹn gbogbo ọ̀já kọ́ ló ní kiri tòyẹ́ sì wà lára wọn tó wà àwọn tó ń hun ni wọ́n fi àwòrán ẹran síbẹ̀ sí kámárà ẹ̀ kámárà wọ́n tó ẹgbẹ́ bíi ẹ̀ footmat ni tó bá ní kò sáà tó ń bẹ̀ ẹ́ pé à ń tẹ́ náà à ń tẹ́ náà lẹ́nu so kò sábò èyí tó dáa jù òun náà ni ká má ní nǹkan ẹlẹ́mìíràn ká má lè tó bá rọ láti láti gbé kúrò náà. òun náà ni òun náà láti sọ pé kò sí táfẹ́ rà nísìnyí tí kò ní àwọn nǹkan wọ̀nyẹn nínú. èyí tá a bá rí i pé ó rọrùn fún wa àti gbé kúrò á gbé kúrò ètò bá ti rọrùn ká fi lẹ àmọ́ ká fi mọ láàyè kan ó clear. صلى الله على سيدنا محمد اوكي last question for you now ادي السلام عليكم tó tọ́ fún mùsùlùmí láti ṣiṣẹ́ reunion iṣẹ́ àgbèrò kò tọ́ kò tọ́ kò tọ́ fún mùsùlùmí hmm. àwọn náà máa pèsè ọmọ ọ̀tá ni ọmọ lẹ́sẹ̀ ni mùsùlùmí then ọ̀nà gba gba owó yẹn ó tako ẹ̀ kò sówó tá a máa gbà lọ́wọ́ aráàlú tó ju zaka lọ ìsìlámù fọwọ́ sí tax àwọn tí yẹn bá ń bẹ nínú ìjọba tó ń bèrè tax lọ́wọ́ wọn á fẹ̀rẹ̀ àwọn àgbọ̀dọ̀ ṣiṣẹ́ lẹ̀ nam وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته